واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الحمد لله مجيب من دعاه وجعل الدعاء مخرجا من الهموم والكروب والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó ṣàdéhùn wípé gbogbo ẹni tí ọba ti níṣòro nínú àwọn wàhálà ayé àti wàhálà ọ̀run tọ́ba ti pè wọn tọ́ba ti bẹ̀ wọn òun sì dáhùn ọlọ́wọ́n ọba tó ṣàdéhùn bẹ́ẹ̀ ah, yóò dá ká dúpẹ́ fún ọlọ́wọ́n ọba náà gbogbo tọ́lọ́wọ́n ọba aláàtí sẹ́fẹ́ni kọ̀ọ̀kan wa nínú gbígbà àdúrà àdáwò tí báyàn tọ́lọ́ fi gbà padà lọ́wọ́ yẹn kọ́lọ́mọjọ́ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa ọba yìí lọ́pàá wa láṣẹ lóní ká máa ṣàdúrà ọlọ́wọ́n ọba ní àdúrà tí ẹ bá ń ṣe yóò máa mú yín kúrò nínú àwọn wàhálà àti ìṣòro àti àwọn àdánwò tí n bá fi kàn yín òun náà ló fi kàn wá òun náà ni a tún pè òun náà ni ó tún gbà lọ́wọ́ wa ọlọ́wọ́n ọba tó gbé àdúrà kalẹ̀ fún wa torí ìfẹ́ tó ní sí wa ni adúpẹ́ fún ọlọ́wọ́n ọba náà o àdúrà ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọṣàdì ó gbà gbogbo yìí tó ti gbà kọ́lọ́mọdé ó tún bàjẹ́ mọ́ èyí tá à ń rawọ́ rasẹ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba wa kọ́lọ́mọ́sá ìgbà òun náà lọ́wọ́ wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́ba òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad kọ́ba gbogbo àwọn ará ilé ẹ̀pátá àti gbogbo àwọn sahaba àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ téèyàn máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú alukur'an ojú ọ̀nà tó dáa téèyàn máa ń tọ̀ lérí abala sẹ̀mí àtẹ̀sìn òun náà ni sunna anábìwá Muhammad gbogbo tí wọ́n bá ti pè fún wa tá a wọnú alukur'ani tá a rí a wọnú àdìsí àbámbẹ̀ ẹ̀sìn kan máa ń pè é àdádálẹ̀ ni wọ́n ń pè media innovation ọlọ́mọdé àbá wọn ṣe é gbogbo àwọn tí wọ́n ń ṣe é náà ọlọ́mọ sábà wá sí wọn lójú kí wọ́n rí náà kí wọ́n lè máa ṣe sunna òjísàlá muhammad sallallahu alayhi wa sallam sabad thabad wasadad ìmúdúróṣinṣin lórí ọjọ́ ọ̀nà sunna ọlọ́mọ sábà ìfáwà náà wọ́n jẹ́ abọ́lẹ̀ nínú ọkọ̀ ọ̀la ọlọ́mọba aláàkọ́ ọmọ bínú sí wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ní amúni community kọ́ tí a gbé ìjókòó yìí kalẹ̀ láti lè bá ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn gbogbo apáta mọ̀sádọ́wà fún wa kọ́lọ́mọ́sá ìgbà lẹ́sìn fún wa ètò wọn ni ká fi bá ní sọ̀rọ̀ ní. Ni àárọ̀ yìí òun náà ni ahamiyatu du'ai wa shurutuhu wa fawaiduhu wa manahijuhu fi manzuri islam kí là ń pè ládùá bó làdùá ṣe pàtàkì tó nínú ìṣẹ̀mí ọmọ èèyàn àwọn ọmọdéjẹmú wo ni máa ń jẹ́ ká dùn ọgbà sórílẹ̀ ní àdúrà pọ̀ àmọ́ èyí tí ń gbà ò nǹkan kí làwọn nǹkan tí ó jẹ́ kádùá gbà lẹ́yìn náà àǹfààní wo ni aládùá máa ń jẹ nílé ayé ń bí àtijọ́ àlùkìyàmọ̀ lẹ́yìn náà ọ̀nà wo làá gbà ṣàdùá tádùá ò fi gbà ẹ̀yẹ́ màyá mi ẹ̀jẹ̀ àlọ́ lè mọ̀ pé la anna li kulli insani èyí tí ò sí iyèméjì ń bẹ òun náà ni pé. Pe kò sọ ọmọ èèyàn kan tí ò ní bùkátà wàlhájẹtù látàǹkadì bùkátà ọmọ èèyàn wa ní tán títí tẹ́mi ó fi tán tẹ́mi bá tún tán náà ẹ̀yọ́ màyá mi ẹni tó kú ni ò lè ṣàdúrà mọ́ àwa tá a tún kù á tún máa ṣàdúrà fún a fún ìrún tá a kéye àdúrà là ń ṣe fún abatun gbé sínú sàárè taba da yẹpẹ bó a tún ṣàdúrà fún torí kò lè dá ṣàdúrà mọ́ tọ́ba dídá lè kéyàmà ẹnìkan ò ní wà lìjánà àfahàn tọ́lọ̀ bá gbàdúrà wọn. àwa bẹ̀ẹ́ pẹ̀lú agbára rẹ̀ ilé ayé táwa yìí à ń bùkátà ṣàdúrà àdúrà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́ṣáájú ọgbà àlẹ́ tí a ń lọ. inú sàárè tá ń lọ à bùkátà sàdúà àdúà wa ọlọ́mọṣàjì ọgbà mẹ́ ìjọ àlìkèyàmà tí gbogbo wa tá nàró táwọn wa bẹ ọlọ́run àwọn pè ọlọ́run kódà ànábì ní ọkọ̀ sàdúà gbogbo àwọn ànábì ọlọ́run àti gbogbo àwọn ẹni eré tí wọ́n bá mọ bí wọ́n fẹ́ dàgbà wọ́n yọ wọ́n fẹ́rí kalẹ̀ yọ wọ́n yọmọ wa bẹ ọlọ́run pé kọ́lọ́run ṣàánú àlùmọ́ ilé ni bọ́lọ̀ bá wa gbàdúrà tán ọlọ́run ṣe wàá fi kálukú sínú àlìjánà ẹ̀yọ́ màyá mi lọ́kùnrin lóbìnrin àlìsàn yàtàkàlábù ọmọ èèyàn yọ́ máa lọ yọ́ máa bọ̀ bẹ́ẹ̀ni àlè yusuf wal usr láàrin kí nǹkan dá àti kí nǹkan le bẹ́ẹ̀ni àdáhìkì wal buka ọmọ yẹn ọmọ sẹ̀mí láàrin kínú rẹ̀ ọmọ dùn àti kọ́ ọmọ sunkún nígbà mi yóò sun gan àwọn yóò tún bá sun. ọmọ èèyàn bayna al-fakri wal láwọn àsìkò kan adísìkì ọ̀pọ̀ lọ́wọ́ ẹ̀ yóò máa náwó yàlà láwọn àsìkò kan yóò kọ́ ọba kòkò ní ìdí òmùmẹ́ gbogbo òṣèṣì tá pátá la ní bùkátà sàdùà tí máa ń bẹ àmà sàdùà tí ó bá sí àmà sàdùà bá a bá ń rẹ́rìn àmà sàdùà bá a bá ń sunkún àmà sàdùà bọ́ bá dẹ̀ àdúrà ní kọ́pọ̀ o bọ́ bá sì le kò sí oògùn rẹ̀ àdúrà ni ọlọ́wà dúpẹ́ tọ́lọ́run sàwọ́ aládùá o oògùn làwọn mí ṣe oh, oh. ẹ bá délé àfa ẹ mọ̀ wá òpin sí baba aláwo ní àbárólé ànábì àrólé ànábì ló pẹ́ra rẹ̀ àmọ́gbàtà délé rárí pé iṣẹ́ baba aláwo ní ṣe kíni òun náà ní ṣe ọlọ́run ní darí àwa síbẹ̀ òun náà ti ṣiṣẹ́ baba aláwo ọlọ́run bá wa yọ ọ́ bẹ́ẹ̀ ọlágbára ọlọ́run àwọn baba aláwo ti pọ̀ nínú àwọn àfa rẹpẹtẹ á padà débi ọ̀rọ̀ wọn tọ́lá àwọn yẹn ni wọ́n fẹ́ káwọn yẹn ṣàdúrà wọn wà ní ma àdúrà rán tí ń bẹ́lẹ̀ yìí kọjá àdúrà àbí kọ́ wá kí kábọ̀ bí àwọn àgbà kábọ̀ sọ fáwọn tọ́lá yé ká bù fún bẹ́ẹ̀ olórí ibú ni mo ṣe báyìí ọ̀fọ̀ ọlọ́run lẹ́nu sánmà ó sì ń gbé agbára fáyé ayé tó gbàdá parẹ́ kullu man alayha fan Allahu akbar a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní gbogbo tí mẹ́lẹ́ ayé ni òní símá wọ́yẹ́ bù kàn yóò wá sẹ́kù dání lórí jala ẹ̀ ẹ̀lùkú wa yóò wá sẹ́kù ẹnìkan ṣoṣo alágbára tí máa ń bù fún yàn wọ́n ní ìkẹ́ra tí wọ́n ní wọ́n sọ ìkẹ́ra fún yàn wọ́n bù fún yàn nínú kára wọn. ọlọ́wọ́n àdéhùn tí ó bẹ ní kọ̀ọ̀kan wa tàbí máa lọlé adáfá tó ń fi máa gbé akáàkiri ọ̀dẹ aláwo ọlọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa ọlọ́ agbára ọlọ́wọ́n ọba wa ẹ̀yẹ́ máa yá mi ní ìlú Ìlọrin ìlú Ìlọrin làwọn yá mi adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ súnà súnà ti ọ̀dà gẹ́gẹ́ bí òrùn tẹ́nìkan gbọ́dọ̀ sọ pé òun ò rí ọ̀tọ̀ wa ni kéèyàn orí ọ̀tọ̀ ni kéèyàn gbà gbogbo àwọn tá a ti rí tá a gbà aláwọn adúpẹ́ o gbogbo àwọn tí wọ́n ti rí tí wọ́n ti gbà ọlọ́mọṣàjà àwọn náà gbà ẹ kí gbogbo wa kọ́ ọlọ́mọṣàjà ṣe rí rè é ọmọ èèyàn yatakallabu bainal maradi wa sihha láwọn àsìkò kan yọmọ rẹ anita mi irun mi ẹsànánú mi ẹ dákun dókítọ̀ ẹ pè nọ́ọ̀sì wa babalágbó afa nígbà míì sinmi yọ lálàáfíà yọmọ lọ yọmọ bọ ìgbàtọ́ rẹ̀ ń bò káta sàdùà nígbà tí àlàáfíà náà dé àlàáfíà yẹ kiri yọmọ fi ṣe jama yọmọ fi sàdùà wọ́n wọ́n mọ̀tẹ́lá dá ìmọ̀ kọ̀ wá sẹ́ni kan tí ń bẹ́ nílé ayé lọ́mọ èèyàn tí ọ̀la dáhùn ti rán bìlìkáyìrì oore lọ́lọ́run ṣe fẹ́ lómi lọ́dà dáhùn mọ́ lọ́wọ́ kò ní sùn mọ́ torí àwọn èèyàn fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n ti dọ́fíìsì wọ́n ti wà nínú ilé bí ń lọ fóònù rọ́mọ ríngì tí ló sùn bó sí wásaàpù rẹ̀ kò lè káàtà lọ́dún èyí tó sọ̀kalẹ̀ ńjọ́ kan yọ ma wá bù yọ ma bù yọ ma bù yọ ma bù yọ ma wàhálà tiẹ̀ nìyẹn onímù bùkátà sádùá kọ́mọ tán tọ́ba ti tán nìkan onídọ́dẹ̀ mọ́ sẹ́rẹ́ ni tó lè gbà ní kó tó kún lé yóò ti kọ́kọ́ pè ọlọ́run ibi ọlọ́run lágbájá yẹn lọ lè gbà lọ́wọ́ rẹ̀ bọ́sà jó fún mi kò sẹ́nìkan tí ì ẹnìkan gbọ́dọ̀ má sàdúà president ọmọ sàdúà àwọn aráàlú ọmọ sàdúà ọba ọmọ sàdúà ẹmẹ̀wọ̀ ọmọ sàdúà olórí ilé ọmọ sàdúà olórí ibú gan tó bá fẹ́ kó ní orí ibú àdúrà ní ó ṣe <laughs> kò sí kankan tó lè yọ̀yàn kó ní orí ibú lẹ́yìn àdúrà anabi zakariya ó ní wàlámù akú ó ní wàlámù akùnbidò a ìkàrọ̀ bíi ṣàkìyà ó ní yìnyín sórí ibú ndí àdúrà èyí ó sórí ibú tí bá ń ṣàdúrà ẹni bá ń sóògùn ni máa ń sórí ibú ó ya wèrè èrè rẹ̀ ó dàrú àwọn àlìyàn náà dá tiẹ̀ rú nígbà yẹn ayé wọ́n bàtí bọ́tẹ́ jẹ́ wọ́n wọ́n náà lọ́wọ́ lọ́dọ̀ tá rẹ̀ àbá mọ̀ pé jinnu jinnu oyè ọ̀tọ́ mi yẹn ni èyàn wá lè bọ́ tàbí kọ́ ràn lọ́wọ́ inna shaytana lakum adu ọlọ́run ní sẹ́ rí àlìjánu ọlọ́run lọ́ta yìí ni o fattakhidhuhu aduwa ẹ sì mú lọ́ta ẹ má dé sàkání ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa oògùn náà ni àwọn Yorùbá ń sọ pé ká máa ṣe wọ́n ní ká fàdúrà lẹ̀ àwọn nǹkan ni wọn àwọn ò ní ká ṣàdúrà díẹ̀ ká sì sòògùn díẹ̀ sẹ́rẹ́ àwọn méjèèjì wọ́n ṣe ni re èyí tó dáa ni pé ká ṣàdúrà nìkan torí pé ẹni tó ní ká pè òun yẹn kò sí ní tipa rọ̀ ká wọ́n wọ ala kulli shay'in qadir nígbà tó yẹ pé kò sí tipa rọ̀ ká kí làwọn tó wá wá lọ́dọ̀ ògùn torí àlìjànú là lọ lè bá ta bá lọ lè sògùn nítorí àwọn máa pariwo àdúrà ni pé a fẹ́ jáwọn èèyàn kúrò lẹ́yìn ṣàìtọ́n a fẹ́ jí oyé wọn yí pé tí wọ́n wá lọ Sókótó ń bẹ ní ẹsẹ̀ Sókótó wọn èso ní tí ó fún ọ kò sí lọ́wọ́ ìtẹ́lẹ̀ tabarakalladhi biyadihi al-mulk ọlọ́run bá ní sọ eré ọlá tẹ̀ ń wá káwọn biyadihi nìkan ni o biyadihi nìkan ni o ọlọ́run lọ́wọ́ òun nìkan náà lọ́wọ́ o ní gbogbo sọ́mà tilẹ̀ ọ wá ní ìwọ̀wọ̀ ala kulli shay'in ẹ má wàá ṣaláì máa bẹ̀ mí ká ẹ máa pè mí kí n lè fún yín torí kò sí ní tẹ́ fẹ́ tì ń lágbára lérè láti fún yín àyìnbó àtọ́wá ti rí bẹ̀ sẹ́ pé ẹ̀mí ọ̀bàlẹ̀ ni ọ wà takú ti ọlọ́run ọba yẹn ipe mọ́ṣáì fún mi yóò sì padà fún ọ o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wàlá àmàlìjà à gbogbo àwọn tí wọ́n ń gbọ́ mi àtàwátá ń rí mi àtàwátá padà máa wò mí mọ́tàn rẹ kò sí àbáyọ o kò síbi kan tó fẹ́ sá sí kò síbi wàlá àmàfàrà kò síbi tó fẹ́ sá lọ ilà ilàlá àfọ̀dọ̀ Allah nìkan tọ́ba sì wá ń lọ́dọ̀ Allah kí ló máa ṣe jàmá ó máa ṣàdúà àdúà ló máa ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lè ní ó yẹ ká lè gbà pé ó yẹ ká lọ lè gbà pé àṣẹ àṣẹ òní ọkọ̀ ṣáwájú kí nǹkan tó ṣe máa ní ní ọkọ̀ ọkọ̀ gbáwájú kó tó máa ní má ní má ní ọgbà wájú lòun tó ń wò fi ní ní má máa kú ní ọ̀sáwájú kó tó kú máa bẹ ní ọ̀sáwájú ju òfin ní kú ẹni tí máa wá pàṣẹ lérí gbogbo tí ó ṣẹlẹ̀ ní ayé àti sámà Allah nìkan ni ló fi ní a'udhu billahi minash shaitanir rajim wa idha qada amra ọlọ́wọ́n bá ní tí ọba yín bá ti pàṣẹ fa innama yakulu lahu kun fayakun àṣẹ tó bá ti pa yọkàn ní máa rí bẹ́ẹ̀ kó sì máa rí bẹ́ẹ̀ àṣẹ òun sì máa rí bẹ́ẹ̀ kun fayakun máa jẹ́ bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ yóò máa jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run òun náà ní ní darí gbogbo wa bá a ṣe mọ̀ yín ìtọ́lọ́run fẹ́ eh, òun náà la dìmú lọ́wọ́ èyí tí yóò fẹ́ lálé lálé ni òjá bá èyí tá a ní bá a ṣe wà nílẹ̀ yìí gbogbo apáta ní sánmà àtìlẹ̀ èyí ìtọ́lọ́wọ́n bá aláàpàṣẹ ni pé ẹni èyí tá a ní ọlọ́wọ́n pàṣẹ tọ́ba ti ní ká máa ní àpàdà ní tí ò bá pàṣẹ ká ní àní ni ẹni tí signature rẹ̀ tọ́jú pé òun nìkan náà ni ó sáyìn kò sẹ́lùmí mọ́ àkọ́dá kéèyàn jìnnà sí i kódà kéèyàn jìnnà sí. Allah subhanahu wa ta'ala olóhùn nìkan òun náà lọ́ba aláṣẹ àṣẹ tó wọ́n sì pa nìkan ni wọ́n máa suratul baqara aya one seventeen lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdúà kí ni wọ́n pè ládùá gangan nígbà tí mọ́lọ́wọ́n bá tá a pè wọ́n ní wọ́n ibtihalu ilallah bisual oníkàbà búbú láti máa béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run wàrọ́gbà fíìmà ìndàhù mìnà lẹ́kàìrì kásì máa wá máa sojú kòkòrò tí ń bẹ lọ́wọ́ rẹ̀ nínú oore wàtàdàrọ̀ ìléhi fi tàkìkì matulub lẹ́yìn náà ká máa wá máa bẹ́ ká máa béèrè lọ́wọ́ ẹ̀ ipe ní tá à ń fẹ́ kó fún wa wọ́pútà hadil marhub gbogbo nǹkan tá a fẹ́ tá à ń sá fún ká sọ fún kó gbé wa ní tí wọ́n ń pè ládùúgbò àná tó bá ti jòkó àdúrà inú kọ́ ọmọ béèrè oore àbí kọ́ ọmọ béèrè ká burú ọmọ sí kíni ká burú ọmọ bóyá ní ayé ń bí àbíjọ alikiyama ẹ̀yìn bá ti jọ̀kọ́ àdúrà kí ni ọmọ béèrè jama nǹkan mélòó alákọ̀ọ́kọ́ yọ ọmọ béèrè fún mi fún mi fún mi fún mi fún mi fún mi bùnmi bùnmi ẹlẹ́ẹ̀kejì kọ́ májọ ọkàn mi májọ ọkàn mi májọ ọkàn mi mi ò fẹ́ yìí o <laughs> ní tí wọ́n ń pè ládùúgbò nìyẹn kò wá sẹ́nìkan tí bẹ́ẹ̀ ń lé ayé tí ò ní bùkátà sí ẹnìkan ọ̀rọ̀ kó o bí àdúrà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní inna rabbakumullahu lẹ́sẹ̀ khalaqa samawati wal arda ó ní ọba yín òun náà lọ́ba tó dá sánmà àtìlẹ̀ o fi sittati ayyami jọ́ mẹ́fà ló fi dá thumma stawa ala al-arsh ó wà lókè alára sí yudabbiru al-amra òkè alára sí ni ti yanjú ọ̀rọ̀ kálukú alámàrí náà ń pè ní amra alámàrí kálukú yudabbiru látòkè sánmà àjẹpẹ́ kò sẹ́ni kankan ní inú ilẹ̀ kò sẹ́ni kankan lókè ilẹ̀ kò sẹ́ni kankan nínú sánmà tó lè pàṣẹ àbí tó lè yí nkankan padà tẹ́ni tí ń bẹ lókè aláràṣẹ ọba yí padà ó nígbà tí ó wà lókè àbí lókè sánmà keje nìyẹn o ní yúdà bẹ́rù amọ̀rọ̀ ó ni ti ń yanjú gbogbo alámọ̀rí gbogbo ẹ̀dá ọlọ́run tẹ́mi bá wá ní ee ọ̀dọ̀ ta ló yẹ kí n lọ jọ̀mọ́ ẹ kọ̀ǹtrólà tí wọ́n bá ní sọ̀rọ̀ níbo lọ́yẹ kọ́ lọ ẹ̀hẹ́ kí ló wá dé tó wá lé alágbèbá káàkiri alágbèbá tó ń lé ká yẹn kíní kan lọ fẹ́ kó ṣe fún ọ ló fi ń lé ká wọ́n ní mọ́kànlá ni ó sì sáwó pé mọ́kànlá ọwọ́ ajo pẹ̀lú àtàrí ọwọ́ fi ń fẹ́ kọ sórí ń tọ́ ń fẹ́ yẹn ọ̀dọ̀ aláàlọ́ yẹ kọ́ wá lọ kọ̀ yẹ kọ́ wá lọ́dọ̀ alágbèbá sẹ́mi kẹta wa ti gbélé iye sìn àmọ̀ pé oògùn ọ̀dà ọlọ́run kan máa wọ̀ ọ́ ni pé máa jágbó òṣó máa ṣe tó bá wọ̀ ọ́ sá máa lọ máa rìn lọ máa jẹ́ máa mọ́ máa wẹ̀ yóò dà bẹ́ẹ̀rù la amọ̀rọ̀ mina sàmà àti sàmà lòun ó ti pàṣẹ yìí tóun fẹ́ ṣe ń tò ìdúnnú <laughs> ẹni pé gbogbo ìgbìyànjú àwọn àfáà ìgbìyànjú wọn tí ó bá ní tàṣẹ ọlọ́run kò ní í ṣe àbáyẹn mọ́rúkíà àbáyẹn gbóná àfààyàn ma kéwú àfààyàn ma ọmọ àṣírí èyí tọ́lọ́ bá ṣe tán pásítọ̀ lẹ́nu bẹ́ẹ̀ ẹ̀yọ́ màyá mi ẹ má tanra yín bàbá ológun jama kò lè yí kankan padà tọ́lọ́ wọn bá ṣe tán látara bẹ́ẹ̀ eléyìí wà jẹ́ ká máa pàtàkì àdúrà fíbíládì yorùbá ìdáná kó wata ni agbára méjìlá máa ń léka kó wàtò rahman wà kó wàtò shaitan taba dìde ilẹ̀ yorùbá tá a là ń jáde à ń wá bí ọ̀rọ̀ ṣe yanjú lọ ọ̀nà méjì náà là á máa ń gbà inú kéèyàn ó máa lè ṣàdúrà àbí kéèyàn ṣe máa lọ lè bá lè jẹun ẹni bá lọ lè ṣàdúrà ọlọ lè bọ́ lọ́wọ́ àbí ẹni bá lọ lè ṣoògùn tá lọ lè bá ọ bá ṣètọ́ wàá máa rántí ipe yìí tọ́lọ́wọ́n ò bá ṣe ṣètọ́ náà ò lè kò lè ṣe o tọ́lọ́ náà ni ó padà ṣe sọ wá rí ìlọlẹ́ bá ṣètọ́ ìlọlẹ́ tọ́ba wá ṣe dédé àsìkò tí ọlọ́wọ́n bá aláàfẹ́ ṣe kankan fún ọ oye yóò máa jẹ́ àdánwò fún ọ torí tí wọ́n máa sọ ni pé ibi tó lọ wọ́n ní yóò rí bẹ́ẹ̀ ó sì ṣe kí ni ó sì rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni àsìkò yẹn yóò rí bẹ́ẹ̀ ó ti wà nínú kádàrá rẹ fifty thousand years kọ́lọ́n tó dá sánmà tilẹ̀ ọkàn ṣe déédéé àsìkò tí ẹ̀kọ́ tẹ sá lọ bẹ̀ ṣé gbogbo àwọn tó lọ náà ni ọ̀padà rí ní fẹ́ kí ló dé táwọn kò sínú àkọọ́lẹ̀ ọlọ́run pa àwọn ṣe kí ni báwo rí ìwọ tó rí náà kèé ṣe tí bàbá yẹn ṣe fún ọ lọ́jẹ́ kó rí ó ti wà nù àkọọ́lẹ̀ pé ó rí fifty thousand years kọ́lọ̀ tó dá sábà tilẹ̀ lọ́lọ́run ti kọ́ sínú kádàrá rẹ̀ èyí ni ó jẹ́ kọ́ ló kílà sọ pé àṣẹ ah, wà láwọn èèyàn mọ̀kan ni wọ́n ní máa lọ wọ́n lọ́nà òsì òsì jọ kẹta ọ̀nà sì sí kí ló dé tí kí ló dé tí bí ẹ̀ fóun bá lágbára yẹn lọ́wọ́ kí ló dé tí òsì fàwọn ẹbí ẹ̀ òun gan fúnra tó wà nù gbó kí ló dé tí ń jágbó ká inú kéèyàn wà nígboro àti kéèyàn wà nígbó èwo lọ́dàjù àwa mùsùlùmí ọlọ́run ti ṣàánú wa ẹja dágbére fẹ́ bọ ẹsì jẹ́ adágbére fáwọn abọ̀rìṣà ẹja dágbére fáwọn àáfàá tí wọ́n láwọn ò ní fi ìbọ̀rìṣà alẹ̀ tí wọ́n ń pè ló ń jálàbí ìbọ̀rìṣà ni wọ́n ń gbé kalẹ̀ fún wa ni wọ́n ń pè ní àṣírí nígbà míì wọ́n sì lọ pọ̀ mọ́ra wọn ẹ rí àdúrà ẹ̀yọ́ mọ̀yá mi wọ́n ní ìbáàdà ni amọ̀lọ́láhùn bìhá ọlọ́run pa wá láṣẹ oníkàṣàdúà torí pé ìbáàdà ni anabi ni aduahu huwa le ìbáàdà anabi ni ẹ̀rí àdúà anabi ni ìbáàdà ni o ẹ̀dá kùnkí ni ọlọ́run wa torí ẹ̀dá wa wa ma khalaqtu lil jinna wal insa illa liya'budun ọlọ́run lọ́wọ́ dá wa nítorí nǹkan kan àbòyí kọjá pé nítorí ìbáàdà irun ààwẹ̀ hajj ẹ̀yẹ zaka kátọ́jú òbí wa àbí kásokùn ẹbí pọ̀ gbogbo àwọn ìbádà tiẹ̀ náfìlà òru tọ̀sán ara ìbádà tá a máa ṣe náà làdúà ọ gbọ́dọ̀ má ṣàdúà nílé ayé bọ̀ bá ṣàdúà ò ní wà lìjánà nínú àwọn ìbádà tọ́lọ̀ nítorí ọ̀dá o òun náà nírun nínú ìbádà tọ́lọ̀ nítorí ọ̀dá o òun náà ní kọ́ ọmọ ṣàdúà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ni wàkàlà rabbukum ud'uni astajib lakum ọlọ́run ọba ní ọba yín sọ fún yín pé ẹ máa pè hùn òun ọ̀dáhùn eléyìí eléyìí ni ó yẹ kọ́kọ́ dùn gbogbo wa nú yí pé lópin ìgbà tí ọba ti sí akẹgbẹ́ láàrin èmi àtọlọ́hún tí mo gbàgbọ́ àlá nìkan náà ní ń bẹ òun nìkan náà mo sì gbàgbọ́ ìjọba tẹná ti àyà yìí àyà mi ò gbọ́dọ̀ já mọ́ ìjọba tẹná ti àyà yìí ẹ̀rù ò sí kí ni ẹ̀rù ò bà mí mọ́. ọlọ́run ní wàkọ́ ọ̀rọ̀ bùkún ọba yín ní odò òun ní ẹgbẹ́ mi asitẹ́jì bùlákùn ní ìdáyín lóhùn wà á dáná bí ìjàmbá. wàlláh ìdáhùn àtàkàtà dùá gbogbo àtọ́ bá ti rántí pé ọlọ́run máa ń gbàdúrà ẹ tètèmọ́ inú kulubul hm, ibad ọkàn àwọn ẹni eré máa ń balẹ̀ ni onílógbà tí ní nǹkan míì ti ń sìn yọ gbàdúrà toró ti sàdéhùn àdéhùn rẹ̀ sì ní ó ti yé kèé ṣe kí ni kèé yẹ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa sọ́tù gáfẹ̀r àyà sixty lọ́nà tí ń sàdéhùn ipò ẹ̀ máa sàdúà ẹni tí ó sàdúà tàríkù dùá i mustakbirun wọ̀gẹ̀niyun ani dùá ẹni tí ó bá ti sàdúà lọ́dọ̀ ọlọ́run onígbèraga ni torí pé àdúà huwa tadallulu wal khudu'u lillah ìrẹ́ra nílẹ̀ ee nígbà bá wa ba búbú lóru tó ní bùnmi bùnmi nínú ẹni tó ní kó bùn àti wọ́ta lójú ra wọn lọ aláàlú àdúrà ìrẹ́ra nílẹ̀ ni kéèyàn máa wà á ṣàdúrà kó o pé onídìí ah, àdúrà ẹ sàtífíkẹ́tì ah, ti wà náà àbí mo ṣe wà yìí ọpọlọ wa owó ń bẹ lọ́wọ́ dáàdì náà kí wọ́n fẹ́ jókòó àdúrà fún bọ́bọ́wọ́ lé bó ṣe wà yí àfa bàbá mi wọ́n ti ṣàdúrà fáwa ọlọ́run ọba ní onítọ̀wọ́ wọ jahannam gbogbo ẹni tí ó bá ti gbàdúrà alẹ̀ tí ó ń ṣe àpẹẹrẹ pé yọ wọ bó yọ wọ náà jahannam ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ ní al-Qur'an al ọlọ́run ọba ní wa qala rabbukum ud'uni astajib lakum ọba yín ni ẹ máa pè wọ́n dáhùn innal ladhina yastakbiruna an ibadati gbogbo àwọn tó bá ṣe gbéraga kúrò níbi àdúrà àdúràhù huwa al-ibada ẹni bá ṣe gbéraga kúrò níbi ìjọsìn kí ni ìjọsìn tààrin yẹn jẹmọ́ ọ̀nà àdúrà sayadkhuluna jahannama dakhirin gbogbo àwọn tí yẹn ṣàdúrà pátá wọ́n padà wá wọ jahannama lọ́wọ́ wọ́ suratu gáfẹ̀rẹ̀ àyà sixty lọ́la àwọn tí ń sọ bẹ́ẹ̀ ìgbà yẹn tí ó bá ti ṣàdúrà yóò wọ jahannama ilé ayé ń bí lọ́lọ́run kọ́kọ́ ti dà á láàmú kó tó wá lọ lè wọná lọ́rùn tọ́lá nìkan ò ní wà lìjánà fẹ́ tọ́lọ́ bá gbàdúrà rẹ̀ Rabbana atina fi dúnìyà hasana wa fil akhirah hasana wa qina òun wá lóhùn òsè ọlọ́run ọ̀sàdúrà làyẹ́sìkọ̀ dá wọ́n ní gbogbo ẹni máa ń sàdúrà òun sórí ibú kọ́sà tẹ́ńpẹ́lẹ́ máa kọ́ máa ṣe lọ́sàn-án kọ́ máa ṣe lóru kọ́ máa ṣe lọ́sàn-án kọ́ máa ṣe lóru àdúrà pọ̀ jù ipe mo ti ṣe ṣe ṣe ṣe àní wọ́n ní ìbádà ló ń ṣe ọwọ́ lọ fẹ́ dá dúró. láyé ṣùkọ̀dá yìí àdébí Zakariya ó ní wọlé máa kún bí do ayé karó bíi ṣàkíyà ó ní wọlé ọba yìí mi ń fi ọmọ ó sì bẹ Ọlọ́run ọba fún ninety years kọ́ lóun tó wá fún lọ́mọ kó tó dàsìkò tọ́lọ́wọ́ fún lọ́mọ àwọn èèyàn bá wọn ní zakariya ó sinmi ó sì sinmi tọrọ ọmọ náà ó ní wàlámù akúnbídò ìkàrọ̀ bí ṣàkìyà ó ní wọ ọlọ́run ó ní èmi ò ní fàdúrà lẹ́yìn mọ̀ mọ̀ pé ìní sórí ibú abala àdúrà ìní sàdúrà tá kí wá sórí ibú oríire ní ṣe ni ní ṣe olóríire ní máa ń sàdúrà olórí ibú ní máa ń fàdúrà lẹ̀ ẹni bá ti fẹ́ kọ́rọ̀ rẹ̀ ọ́ dàrú kó tá máa sàdúrà mọ́ wọ́n sá stọ́pù àdúrà ìgbéwòsè mọ́ gbogbo àtọ́ bá wá ń ṣe àdúrà gbogbo àtọ́ bá wá ń ṣe àdúrà máa dunra rẹ nú wípé ọlọ́run ọba aláàánú ìwùjíbù dáwọ́tà dáàyè tá a dà á ní òun dà yín lóhùn àsìkò ìtóni tó bá fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ọlọ́run nímọ̀ ẹ akíìmù ni ó nímọ̀ nípa tó ṣe tó bá tó bá pẹ́ kó tó fún ọ ó nímọ̀ nípa tó ṣe tó padà bọ́ sọ́ọ́ díjọ́ lè kéyàmà mọ̀ jù ọ lọ èyí tó dáa ló ṣe fún ọ tí wọ́n mọ̀ àdùwà òye dúdú kọ́dara kádàrá ti gbẹ rúfin àtàlẹ́ àkìlámù wọ́jà fati sọ́hóf bó ṣe rí náà nìyẹn e. ǹjẹ́ àdúrà máa yí kádàrá padà wọ́n níbi tí àdúrà lágbára dé anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni láyà dúdú kọ́dara illa dùwà kádàrá kò sí ní tí ó yí padà kò sí ní tó lè yí padà àfàdúà wọ́n wá ní wàdùwà òun mìíràn kọ́dara àdúrà yẹn náà òun náà ti wà nínú kíni nínú kádàrá ọlọ́run ti mọ̀ pé nǹkan báyìí nílẹ̀ àbá ṣe fún àmọ́ àwa kọ́ kọ́ sàdúrà níbo ti sàdúrà àwa fàdúrà dá padà. ẹni bá ní àdúrà lè yí kádàrá ó fàdúrà lẹ ah, àbí òjò yà lóṣù yìí òjò yà sínsú ó sì ní àdúrà lè yí òjò ọfẹ́ <laughs> ṣèjọ gbogbo ntọ́nà tó lòkùsí kankan lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn tó promise rẹ wọ́n ní àwọn ò rí mọ́ ọwọ́ ni kádàrá ti gbẹ kádàrá gbẹ àmọ́ sàdúà tó bá ti sàdúà ìtumọ̀ ẹni pé ó ti wà nínú kádàrá pé òjò ẹ̀sìn ó sùn ó ti wà nínú kádàrá pé ó sàdúà ó ti wà nínú kádàrá pé á fi àdúà yẹn á fi rí òjò ẹ̀sìn yẹn tí òfin ní ṣe kíni tí òfin ní lófin ní wọn ní bọ́lọ̀mọ́ alákewá kéwú àmọ́ èmi ò ní sàdúà ọlọ́run wọ́n kúrò bí zidini ó ní anabi máa ṣàdúrà pé kí n ṣàlékún mọ́ rẹ̀ tó o bá ti wà nǹkan kan ṣé bí wọ́n mọ tó wà nù kádàrá ní tí wọ́n bá ti fẹ́ ni kọ́ ọmọ bíi lọ́wọ́ ọlọ́run tó o bá ti ń ṣàdúrà àjẹkù ti wà nù kádàrá rẹ nìyẹn èyí tó lọ́wọ́ bá fún ọ yóò fi fún ọ ní nǹkan míì ẹlòmíì ó jòkó ti kádàrá ọlọ́run ṣàdúrà mọ́ ó ní àfa ọ̀rọ̀ kélé yìí gbogbo ẹ ti gbẹ́ ẹ yẹn náà làlámà òun náà ní àmì pé olórí burúkú nìyẹn <laughs> torí pé ẹnìkan ò ní máa ń ṣàdúrà àfi kọ́jẹ́ pé dáadáa ń bẹ níwájú fún tọ́lọ́ làwọn bá ní ujibu da'wata da'i iza da'ani tẹ́ bá ti pè mí fún yín béèrè ọlọ́run ó fún ọ nítorí béèrè yẹn tọ́ bá ti ń béèrè àjẹpọ̀ ọ̀nù kádàrá rẹ̀ ọlọ́run padà fún ọ. akhbara Allahu ibadahu bi annahu qarib ọlọ́run wá ní tọ́ ẹ̀yà aládùá ẹ̀ máa ṣàdùá òkè sọ́mọ̀ kejì ta lọ́lọ́run wà lẹ́ẹ̀kan ta ni yudabbiru al-amra àbí ibẹ̀ ní ti yanjú àlámàrí sẹ́dọ̀ òkè sẹ́mọ̀ tọ́wọ́ àwọn ìwà ń gbọ́ ìyẹn tí wọ́n sọ nínú òkùnkùn ẹni tó sùn tì ọ́ òun ọ̀gbọ́n tó ń sọ ọlọ́run sì ti gbọ́ sọ́mọ̀ lókè sọ́mọ̀ lọ́hùn ọlọ́run wa idha sa'alaka ibadi táwọn ẹrú mi Muhammad sallallahu alayhi wa sallam àní nípa mi ìgbé bó bó mo ṣe fa inni qarib sọ fún wọn mo wọn o ujibu da'wata da'i idha da'ani èyí dáhùn àdúrà ẹni tó pè mí ti pè mí tí pè mí <laughs> ẹni dá lóhùn ọlọ́run ti mọ̀kàn mi ó ti mèrò mi <laughs> kọ̀ọ̀rán o ọ yanu ni o sọ sọ̀ǹtọ̀ fẹ́ <laughs> ó ti èrò rẹ eh, ọkàn rẹ ọlọ́run ní mọ̀ púpọ̀ ó tó dá sámà àti ilẹ̀ fifty thousand years ló ti mọ èrò rẹ àti atọ́kan rẹ yẹ àtàníyàn rẹ ó ti mọ̀ àló ní odò ọ̀hún ní ó ní yanu béèrè ọ̀wá béèrè ọ̀wá ló ti mọ ọkàn rẹ àti kíni àti èrò rẹ ó ní pèmí ọ̀wá pè ọlọ́run ọ̀wá ni ó ti máa ń tọ́ fẹ́ kò ní dáhùn ọlọ́run ní wá ayúbá ìnáda rọ̀báhù ọlọ́run bá ní ayúbá rẹ ọ̀rẹ́ ẹni tí ń yí ẹ̀sìn ló fi sàárẹ̀ ọlọ́run nígbà tá ayúbá nígbà tó pè wá wá ayúbá ìnáda nígbà tó pè wá tí ọba gbé ńkọ́ kò ní í dá ọ lóhùn ọmọ pé bó ṣe ń pè yẹn ẹyin òun fọlọ́n lẹ́tọ̀ rẹ̀ ni òun sin lọ́ọ̀ni ẹni tí ó ṣàdúrà bẹ́ẹ̀ tó gbẹ̀nu jù sílẹ̀ tó lóun òkírun ni ẹni tí ó ṣàdúrà tó lóun ọgbà Ramadan kí ló dé tó ní sàdúrà ọlọ́run ló ń súnmọ́ wa kálí bá a mọ̀ pé ẹ eh, Allah is available anytime ọlọ́run bá Allah ń retí ohun wa lókè sánmà al-ittisal bihi da'im afẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ afẹ́ pè é kò sígbà tá a pè é tí nẹ́tíwọ̀kì ò ní sáláì ṣe kí ni sáláì lọ wọ́n wá pé dókítà gbà mí ẹ̀ nígbó yín mọ́ bọ́ bá pe àfa ọ̀sáàsì wàhálà ti dé o sẹ́yìn gbọ́ mi ah, alẹ́ mi ọ̀gbọ́n mọ̀ <laughs> gbọ́gbọ́n náà kí ni ó ṣe sí <laughs> èyí tí ń sòwò gangan tó ti ráyè mú kú o ẹ bá pọ́nlé ni ẹ bá ń ṣàdúrà ṣé ṣé gbogbo díẹ̀ ti gbà wọ́n lọ́n bá gba ọkàn pọ́nlé ni lágbọ́ bá lágbára ni ah, kọ̀yẹ́kọ́ ni ò ní ṣòro agbára tọ́lọ́ nìkan ni ó ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa bá a pọ̀ lọ́n lọ́sàn-án ẹ̀yọ́ máa yá mi ọlọ́run ọba aláǹbẹ háyì láyàmú òtùkẹ́kù bá a pè lóru bá a pè láàárọ̀ bá a pè lọ́sàn-án bá a pè nínú òkùnkùn bá a pè nínú ìmọ́lẹ̀ kò sígbà tá a ọlọ́run ọba tọ́lọ́run ọba gbọ́ tó ní ọlọ́run súnmọ́ wa wà nánú akarabu ilayhi min hablil warid ọlọ́run ní àwọ ọlọ́run wa súnmọ́ ọmọ èèyàn kẹni tó sùn tì kó tó se kíni kó tó gbọ́ ẹ̀mí ìrọ̀wọ́ ẹ̀mí ìrọ̀wọ́ abalẹ̀ kọ́ni táwọn yẹn bá ní ọgbọ́dọ̀ sọ̀rọ̀ wàhálà ti lé ni o a máa pẹ́ ni o a sì nǹkan fún ọ ni o ọ gbọ́dọ̀ pẹ́ ni kankan o ó sì jẹni wúrẹ́wúrẹ́ ẹ ọlọ́run sì fàṣẹ sí wọ́n sì tu ọ lẹ̀ ẹ̀yin mi ẹ dákun torí wa lọ́kùnrin wa ọlọ́run bá ní yas'aluhu man fi samawati wal ard ọlọ́run bá ní gbogbo ohun tí ń bẹ nínú sánmà pátá ni wọ́n ń pe ọlọ́run ni wọ́n ń béèrè lọ́wọ́ ọlọ́run gbogbo ohun tí ń bẹ lérí ilẹ̀ ọlọ́run bá ní gbogbo wọn ni wọ́n ń béèrè ẹ̀yin náà béèrè ní ipò síbẹ̀ ẹ́ kuliman biyadihi malakutu kulli shay ọlọ́run bá ní gbogbo ohun tẹ̀ ń wá ọ̀pọ̀ rẹpẹtẹ jàrá lọ́dẹ̀ mi ọlọ́run àdìsí ànábì ní ti gbogbo yín gbogbo yín tẹ́ ti ṣáájú àtàwọn tí wọ́n ń bọ̀ tí gbogbo yín tẹ́ bá dúró lérí àpáta ńlá kan tẹ́ wá ń bè lọ́wọ́ ọlọ́run gbogbo yín lọ́lọ́run ó fún ní tẹ́ ń wá lọ́tọ̀ọ̀tọ̀ tí ó sì ní dín kankan kù nínú ọlá àwọn àfi kí ni jama àfi ọlọ́run ọba ọba olóòótọ́ ni ó ní tí n bá fún gbogbo yín ní tẹ́ wá tí ó sì kankan míì tẹ́ tún wá mọ́ gbogbo yín tẹ́ wà láyé àtàwọn tó ti lọ àtàwọn tó ń bọ̀ àtàwọn tó wà ń sìn ọlọ́run ọba ni ànábì lọ́lọ́run ni ní tí ó dínkù náà ni dédé èkí kankan tí máa ń kán dírọ́pù kan tí máa ń kán lẹ́nu abẹ́rẹ́ nígbà tá a bá kì í bọ odò ńlá a abẹ́rẹ́ bodò àwa yọ èkí kankan tó kàn yẹn dírọ́pù kan yẹn òun náà ni gbogbo ntọ́lọ́wọ́n bá fún gbogbo àwọn àdáwà láyé aláàtọ̀rọ̀ débi pé kò sí tó tún kù mọ́ tẹ́mọ́nìkẹ́ni kọ̀ọ̀kan máa tọrọ tó fẹ́ sẹ́wọ̀n pé ilé òkun àwa àtọ̀rẹ́ débi pé kò sí dókù mọ́ ìgbà ah, ọlọ́run ti tán kèé wá sáwa nìkan àlẹ́ awwaluna wal akhirun gbogbo àwọn tó ti ṣáájú wa náà àwọn náà tọrọ gbogbo àwọn tó wọn tán bọ̀ nígbẹ̀yìn ayé gbogbo ẹ̀dá ọlọ́ àwọn kòkòrò àti gbogbo àwọn labalábá àti gbogbo àwọn ẹranko ọlọ́run bá ní gbogbo yín pátá tí n bá fún gbogbo yín ní tẹ̀ ń fẹ́ dédé drop kan náà ní ọkàn ẹ̀ nínú odò tí ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́run ẹ̀ kí ló wá dé tá a dùn àwa sùn ọ́ nítorí ní kó bù fún ọ ọ wà lọ́wọ́ ẹ̀ ó sì lágbára àti ṣe fún ọ ọ wá ní ìtọ́kànṣe ni pé ọ̀dọ̀ òun ni ìwọ sá pè mí ọ wá lòun ní pé ọlọ́run ọlọ́run ọba kọ́mọ̀jà aṣẹ́ra wa o ọlọ́run ọba ní yasaluhum man fi samawati wal ardi kulla yawmi huwa fi sha'n ó ní jojoojúmọ́ lòun sì ń bù fún àwọn ẹ̀dá kò síjọ́ kan tóun wà ní off òṣìṣẹ́ kan tó lọ́n bẹ lọ́lùdé gbogbo wọn ti ń pín nǹkan wọn ni wọ́n ń pín nǹkan lọ́kàn wọn àfà bàbá dé Sunday wọ́n tilẹ̀kùn bàbá débẹ̀ ìjọ sunday wọ́n ṣe kí ni <laughs> àbíkọ́ ni ẹ padà àárọ̀ lẹ́ nígbà mi wọ́n ní ó ti lóṣù tí ń bọ̀ tọ́lọ́hún ò rí bẹ́ẹ̀ gbogbo sani kọ̀ọ̀kan wá ń fẹ́ ọlọ́mọṣà fi lé wa lọ́wọ́ àdúrà quwwatun sirriyatun ataha Allahu wa salihin wọ́n ní gbogbo àwọn ànábì ọlọ́run pátá agbára tí wọ́n fi rí jíjẹ mú mu jẹ nírọ̀rùn agbára tí wọ́n fi ṣẹ́gun ọ̀tá agbára tí wọ́n fi ga agbára tí wọ́n fi láṣeyọrí àdúrà ni ọlọ́run ló sọ ọ́nù kúránì bẹ́ẹ̀ kò sáà nàbí ọlọ́run kan tí ń sògùn tí ọlọ́run bá aláàtí sẹ́pẹ̀lẹ́ gbogbo ológun ó ní wàlá yuflihu sáhírú àìsù àtà wọn àti wọn lọ nǹkan mọ nǹkan tí wọn ń jó nǹkan mọ nǹkan ẹ̀ eh, tí wọ́n rìn nǹkan mọ́lẹ̀ fi nǹkan kọ́ tí wọ́n fi nǹkan wẹ̀ lódò tí wọ́n lọ lè wà ràn lọ́wọ́ lódò èṣù ọlọ́run ni wọn ò ní jèrè o èrè ni wọ́n wá wọn ò sì ní jẹ́ ni wọ́n léyìn ní jèrè tí wọ́n ní pé kò sóore fún yàn láyé ń bẹ̀. ọlọ́run bá ń sọ nípa àwọn anábì ọlọ́run ní innahum kanu yusari'una fil khayra. ọlọ́run bá ní gbogbo àwọn anábì ọlọ́run ọba wọ́n máa ń sáré lọ síbi nǹkan re nǹkan dáadáa máa ń wù wọ́n ṣe ọlọ́run sọ fàwọn náà sínú wọn ọlọ́run jáwa ni ó lè máa ṣe dáadáa wa yad'unana wọn a sì máa ṣàdúrà rọ́gàbà bóyá èyí tí wọ́n ń fẹ́ ni wọ́n wọ́n tán ò fẹ́ kọ́ lọ́hún ó ṣe fáwọn àbí wàhálà tó ti dé tán fẹ́ kọ́ lọ́hún mú kú o mo fi sọ lẹ́ẹ̀kan pé àdúrà mélòó ni jàmá inú kọ́ ọmọ béèrè oore àbí kọ́ ọmọ wá kábùrọ́ mọ̀ ṣe kí ni kọ́ ọmọ sì ọ́ ọlọ́run rọ́kàbà ọmọ béèrè oore wàràhàbà wọ́n sì máa sáde ọlọ́run kábùrọ́ mọ̀ ṣe wọ́n wàkánu lànà khashin wọ́n bẹ̀rù wa púpọ̀ o torí pé wọ́n bẹ̀rù wa lójú ká máa ṣàdúrà ọ̀pọ̀ tó ń sógun ọ̀bẹ̀rù ọlọ́run ọ̀bẹ̀rù ọlọ́run tọ́ba bẹ̀rù ọlọ́run bá ní ọlọ́run ní ọwọ́ òun nìkan wà àwa lọ lè bá àdàbà ipe kó fún ọ torí àdàbà tó tó làmọ́lẹ̀ tí tó ń tu ìyá rẹ yẹ kíní kan lọ fẹ́ kí kọ́ kọ́ ṣe fún ọ ẹni tó lè ra àdàbà kí ló fẹ́ ká àdàbà ó ṣe ẹlẹ́kùn yẹn bá ń sọ àdàbà tọ́ra ń sìn ọ̀rọ̀ àwálé ẹ̀hẹ̀ ó sì délé ó gbé kalẹ̀ kí ló kù tí ọmọ ṣe yọ̀ọ́ lọ lè ṣíwèé. yọmọ wa wò pé dabatẹ́ra àdàbàtán awa dùn abi àwa mú ẹ̀jẹ̀ rẹ̀ àwa fi ṣèǹkan báyìí fi ṣèǹkan báyìí ṣèǹkan báyìí sẹ́ẹ̀rì tí ń wá lọ́dọ̀ àdàbà yẹn kò sí lọ́wọ́ ẹ̀ ni o ìyípadà o bàyí dà amúrọ́ fàyín nàmá yakulu lahu kún fọ aláàní ń pàṣẹ o ọfẹ́ ó fẹ́ change the situation rẹ̀ ó wá lọ lè ra àdàbà sẹ́ẹ̀sì mọ̀ pé tó bá jẹ́ pé ọba máa ti ń ṣe ni kí ló yẹ kó ṣe jẹ́ mọ́ ó yẹ kó pe ọlọ́run ọba ọba tí ó ní la haula wala quwwata illa billah kò sí tí ó yí padà kò sí agbára tí ó fi yí padà illa àfi agbára ọlọ́run kò sí ìṣòro téèyàn lè wà nú ẹ̀ téèyàn bá ṣe la haula wala illa billah ọlọ́wọ́n padà yọ̀yàn kó mbẹ pẹ̀lú agbára rẹ̀ torí yẹn ti fi agbára yẹn ti sọ́dọ̀ ẹ̀ àmọ́ kéèyàn máa ṣe láwùlà láàárọ̀ kéèyàn máa wọṣẹ́ rọ̀lẹ́ ó di mélòó jàmá tó ọlọ́wọ́n ọ̀fẹ́ méjì ọlọ́wọ́n ṣe kínní ọlọ́wọ́n ọ̀fẹ́ méjì torí ìbáàdà làdúà àbí ẹ̀hẹ́n tó bá ti sọ yàtọ̀ sádùá kínní ó máa jẹ́ ẹbọ gbogbo àwọn ànábì Ọlọ́run pátá àdúrà ni wọ́n ṣe nínú àwọn àǹfààní àdúrà fawaidu du'a àṣòwòrò bíi azamati Allah wa qudratihi al-aliya tẹ́yìn bá ń ṣàdúrà dáadáa pẹ̀lú àwọn ọmọdéẹ̀mú rẹ̀ wọ́n ní èèyàn mọ fíìlì títóbi ọlọ́run ìbọ́lọ̀ ń tóbi fa alájọ ọlọ́mọ padà yanjú kínní yẹ ẹ gbọ́ ìyá alágbájá dìde látọdún kẹsàn agbára mẹlẹ́dẹ̀ ọlọ́ <laughs> ah! èèyàn mọ ọmọ títóbi ọlọ́run tó bá jẹ́ èèyàn tí ń ṣàdúrà tó sì mójútó mọ́jẹ̀mú àdúrà torí pé yóò mọ̀ rí gbígbàdúrà ẹ̀yọ́ mọ̀ ya mi gbogbo àwọn tí wọ́n ń ṣàdúrà tí wọ́n ń rí gbígbàdúrà yóò mọ̀ yé wọn bí ṣe ń sọ yìí pé kò sígbà tí àdúrà gbà tán táwọn onímọ̀ tó tóbi ọlọ́run nítorí nǹkan yẹn gbogbo àwọn èèyàn táwọn ké sí pé kán wá ràn wọ́n lọ́wọ́ kò sẹ́nìkan gbogbo ẹni tí bá ń ṣàdúrà wọ́n ní ọlọ́run ó sọ ìfọ̀kànbalẹ̀ sínú kínní sínú ọkàn rẹ̀ a ní alájì ọmọ wòran a ní wòran ń ṣàdúrà alájà ọ̀dákẹ́ ni àfa a ní ìdákẹ́ mo ti pè é lóru ẹ̀mí díẹ̀ ti balẹ̀ ipe ọlọ́run ṣe kínní ọlọ́run ṣe é torí ó ní ìwùjíìbù dáwọ́ta dáì ìdáàdà àní ọlọ́run ní ìmọ̀ dáhùn tẹ́ bá ti ń pè mí ìfọ̀kànbalẹ̀ àwọn aládùúgbò ló ní o àwọn ológun kọ́ torí pé oògùn nígbàkejì òní ọ́pọ́sìtì àdúrà nílẹ̀ yorùbá ti wà yìí ní alájà ẹ̀ jáde ẹ̀ jáde ẹ̀ mọ̀ wòran ṣáájú ẹ̀ ṣáájú yẹn ni pé ẹ lọ lè bẹ́ sùn ẹ lè bá lè jànú kó ṣe kí ni kọ́ràn yín lọ́wọ́ ọlọ́run bá ní sanulike fi kulubi lẹ́tìnà káfàró rọ́ọ̀bà bímà aṣírakù bìlá ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ti mú nǹkan kan mí mọ́ lọ́hùn ọlọ́run ọba ní àjù rọ́ọ̀b àjù ẹ̀rù ẹ̀rù àjù sínú ọkàn wọn ọlọ́run láàmà dáyà já wọn ẹ̀mí wọn ní sékíní ẹ̀mí wọn ní balẹ̀ àmọ́ aládùn àǹkọ́jà mọ́ alábi zikiri láhi tẹ́tìmá inú kúló ẹ̀ mọ̀ pé àdúrà gan nínú zikiri ni ẹni bá ń pè ọlọ́run kí ló ṣe tí fi ń pè ọlọ́run ó rántí ọlọ́run ni ẹni bá ń dárúkọ ọlọ́run ó ọlọ́run ni àdúrà gan zikiri láà ni ọlọ́run ní pẹ̀lú zikiru ni ọkàn fi máa ń ṣe kínní lọ́kàn fi máa ń balẹ̀ àmọ́ ọ̀fẹ́ lọ lè jáde lọ lè bẹ́sù ọkàn ní balẹ̀ o nínú àwọn àǹfààní àdúrà ìnáwó ṣèfáwò amúrọ́d bó ṣe kí àárẹ̀ ọ̀lágbára tó ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n ọba àdúrà ni ẹja tì síwájú kátó lọ jẹ́wé kátó lọ jẹ́gbò ẹ̀yẹ́ màyá mi ewé kí ń jẹ́ oògùn kí ń jẹ́ àṣẹ tọ́lọ́wọ́n bá pa ibi kí aláàárẹ̀ òfin lálàáfíà tọ́lọ́mù bá ti pàṣẹ máa lálàáfíà wọ́n wà ní ewé yẹn ṣe kínni ewé yẹn jẹ́ tásìkò tó lè so oògùn bá ti bọ́ sásìkò tọ́lọ́mù bá ti kọ fún pé yọ̀ọ̀dà fún tẹ́lẹ̀ yọ̀ọ̀ wà ní oògùn ṣe kínni oògùn jẹ́ ewé ọ̀jẹ́ oògùn ọ̀jẹ́ aláàló ní kí nǹkan ọmọ jẹ́ ìyàtọ̀ wọn bẹ láàrin ewé àti kíni adogun bọ́bá rẹ̀ èèyàn àkọ́kọ́ làdúà anabi ibrahim ní fàyídà maritu tọ́ba ti rẹ̀ mí fáwọn yashfini ọlọ́run lèmi máa ń pé o yín sì máa ń fún mi ní àlàáfíà fàyídà maritu <laughs> àdúrà làkọ́kọ́ o jama ọgbọ̀n wọlé ibi tí ń ta ọtí ń ruọ́ bisimilah bisimilah bisimilah a'udhu bi izzatillahi wa kudiratihi min sharri ma ajidu wa uhadhiru lẹ́mẹ̀ta bisimilah lẹ́mẹ̀ta ọwọ́ aka àdúrà yẹn lẹ́mẹ̀je ànábì lọ́la wọn mú ti taríro náà ọlọ́run mú kó fún wọn ọlọ́run wa ní ká máa lá oyin nítorí ìwòsàn ọlọ́run bá a lá ó ká máa mu sẹ́mùsẹ́mù nítorí ìwòsàn ọlọ́run ní ká máa mu sẹ́tùsẹ̀tù olive oil nítorí ìwòsàn ọlọ́run bá a lá ẹ́ ó ní ká máa ṣe kí ni ẹ́ kí ló dúkù ẹ́ abátó sọ̀dá ọlọ́run ní ká máa lò nítorí ìwòsàn ọlọ́run wá tó gbà wá láàyè lérí gbogbo àwọn ewé tí ò sínú Kùránì tó sínú àdìsí tí ń sì ṣiṣẹ́ fún ìwòsàn Ewe kásíá kò sínú àdìsí ewe mangoro kò sínú kíni kò sínú koran ta ló mangoro ta ewe dá ewé kásíá tó bá ti jẹ́ ìwòsàn fáàrùn ara tàdáwọ̀ ìbádàlá ànábì lọ́nà ń gbà wá láyè ká máa lò ó torí náà ṣe rí lílo tá a ń lò yẹn kì í ṣe pé ewé gangan ni ó fún ọ lálàáfíà ọlọ́run fi ọlọ́run fàṣẹ sí ká lè bá a mọ títóbi ọlọ́run nígbà jẹ́jẹ́ di mú ọ tí gbogbo ìdí rẹ fẹ́ yọ tán tẹ́nìkan sì wá fún ọ léfinrin tó gbó tó kì í síbẹ̀ tó sì wá gbé lura láàárọ̀ lẹ́yìn àṣùbà tídì rẹ fúyẹ́ yóò jẹ́ ọmọ tí tóbi ọlọ nítorí pé ìtọ́ wà lára ewé yẹn Allah ló ṣe kí ni òun ló fi síbẹ̀ ó fi síbẹ̀ gẹ́gẹ́ bó ṣe fún wa lóòrùn tó bá yọ kálíbà gbọ́dọ̀ ń bẹ alágbára ni ó fún wa léwé náà kálíbà mọ̀ bá lò fáre ọlọ́run ṣe kí ni ọlọ́run bẹ ló fi ní fi ìṣìfà olè nas ó ní ìwòsàn bẹ lára oyin ó ní nàfi dhalika la àyà la àyàtìn lìkàwọ́mì yatafakkarun ọlọ́run bá ní àmì ní àmì ní oyin tí mo ní kẹ́ máa láyẹn tẹ́ fi mọ̀ pọ́lọ́ ń bẹ. àmọ́ ìjọlọ́run fún wa ní oògùn tá a bá ń wowó ipe ẹ lọ lè ju eléyìí ẹ lè mu eléyìí eléyìí ò sínú sẹ̀ríà fabtagu indallahi rizqa ọlọ́run sọ ọlọ́run ní tẹ́ ẹ bá ń wá rísíkì fabtagu indallahi rizqa ee eh, ẹ wá rísìkì lọ́dọ̀ ọlọ́run Adu, láṣẹ àdúrà ọlọ́run máa ń lò sábà bí àárẹ̀ ọlọ́run bá wá sọ ànábì àyùbá ó ní wa ayuba tinada rabbahu anni masani yaduru wa anta arhamur rahimin ànábì ayub, ẹgbà tó pe ọlọ́run ọba ó ní ara ni mí ọlọ́run ara ni mí àbára bá nìwọ náà má gbàgbé níta ànábì àyùbá sọ o kí ló sọ wa anta arhamur rahimin wọlọ́ba aláàánú tó ń sàánú di gbogbo ẹni tí ń sàánú lọ àdìhámù ni pé òun ló sàánú jù lọ gbogbo aláàánú tó wà nílé ayé àti sánmọ̀ wọn ò láàánú tó lọ́hùn. ẹ̀yọ́ màyá mi fásitì jábọ̀ náà là ọlọ́run nígbà tí ó pè wá a ṣe kí ni a ṣe kí ni jama <laughs> a sì dá lóhùn adé pé nínú àǹfààní àdúrà òun náà ni pé ká máa ṣàdúrà tó bá rẹ̀ wá ọlọ́run ń ṣàdéhùn pé òun ṣe kí ni òun dáhùn tó ló gbé àwọn ìtàn yẹn wá fún wa nítorí tí nǹkan tó ṣe wọ́n tó bá ṣàwa náà kálẹ̀ mọ́ bí tá a ṣe kí ni ìta yà sí kálẹ̀ mọ́ tá a ṣe. àárẹ̀ ànábì àyùbá débi pé ọdún méjìdínlógún kò kúrò nù yàrá ọlọ́run ní ó sì pè wá fásitì àjẹbùnà làwọ̀ a lóhùn ó pè wá pé ká mú àmúdínkù ọlọ́run la sì mú kú o sórọ́tù al-anbiya aya eighty three lọ́wọ́ tọ́ba tirẹ̀ wọ́n náà ayúwà ni mọ̀rí dùn baba kí ló ṣe ọ̀sàdúà ayatu almaridọ abushiri ìyá tí ń bẹ nínú àárẹ̀ kí ló ṣe ìwọ náà máa ṣàdúà kí ló máa wá wí ó ní ya arihama rahimin irhamni ya arihama rahimin irhamni wọ́n ọba tí ń sànú gbogbo ẹni ń sànú lọ mọ́ṣáì ṣe kínní mọ́ṣáì ṣàánú mi làwọn bá fi ní àdúà tó wà nínú Quran tọ́lọ́wọ́n bá fi lé àwọn ànábì ọlọ́run lẹ́nu kí máa ṣe ó ju gbogbo àdúrà tí sẹ́wù kan hun lọ ọ̀rọ̀ ńlá kan nìyẹn jaba ẹ mo ní yàmú yà lé ẹ kíní kan mo ní ayùdáfin lé ẹ mo wọlọ́mọ wọlọ́mọ wàhálà tó ń wá káàkiri ọlọ́run sọ pé àyùbá pè wọn ó sì sọ ohun tó fi ṣe kíni tó fi pè wọn ó sì lóhùn dá lóhùn ọwọ́ fi ńlẹ̀ ọwọ́ wá ṣìríkà. bẹ́ẹ̀ ni kaba ti pèmí tó ní ìsáàtì kìíní ìlágbá o mo ní ma ṣàdúrà nàbí àyùbá <laughs> ya arihamar rahimin irhamni ọba aláàánú tó láàánú jùlọ ṣàánú mi ya arihamar rahimin irhamni ọlọ́run ní fásitì àjẹbùnáàlá ọlọ́run là á dá lóhùn ọlọ́run padà dáwọ̀ náà lóhùn ọlọ́mọṣà ṣàlékún àlàáfíà fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní àdúà hirisun asinun àdúà wọ́n ní ọjẹ́ odi sọ téèyàn bá ti wà nínú ẹ̀ aburú kan ò ní ṣe èèyàn mọ́ ẹni tó fi nǹkan kọ́lé kí ni sá fún aburú ẹni tó rí nǹkan mọ́lẹ̀ kí ni sá fún ẹni tó so nǹkan mọ́dì kí ni sá fún ẹni tó lè wẹ̀ létí odò kí ni sá fún jama aburú ayé ẹni tó lè gbére ọdẹ ńkọ́ kí ni sá fún ẹni tó fi ẹ̀fọ́ta ha màlúù kọ́lé ìwo màálù àdó kí ni ń sá gbogbo èyí tó ń ṣe yẹn ọ̀hún wà ràn lọ́wọ́ lọ́dọ̀ ni ẹbọ ni gbogbo ẹ̀ bá ọba kú lérí ọwọ́ ná ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí. inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run lòun ní ṣàforíjì fẹ́ni tó bá ṣe ìbáàjẹ́ ńlá ìbáàjẹ́ kékeré ọwọ́ sọ pé ní má ìyá olóyún thumma yasara ọlọ́run lèmi tí mo dì náà èmi náà ní o ìwọ wá ní ọlọ́run kí o tu pínì ní oṣù kínní pínì ní wọn mójútó tí òfin ní wálẹ̀ òun náà o tu fi ń sọ̀ra pátá ìbọ̀rìṣà ni àdúrà làá máa fi ń ṣe kínní fi sọ̀ra ọlọ́run lóyìn ìjọ ànábì Muhammad ọlọ́run bá ní alladhina qala lahumu nnasu inna nnasa qad jama'u lakum fakhshawhum fakhshawhum faqalu hasbunallahu wa ni'mal wakil àwọn kan ní wọ́n kójọ wọ́n ní àwọn fẹ́ faburú sí àwọn ìjọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa ń sọ fún wọn yìí pé ẹ bẹ̀rù wọn o àwọn aláburú ọ̀sà burú ṣe yín o bí wọ́n ṣe máa ń sọ fáwọn náà pé bẹ̀rù àjẹ́ o bẹ̀rù oṣó bẹ̀rù àjẹ́ bẹ̀rù oṣó bẹ̀rù káwó fàṣà òhùn wọ́n sọ fáwọn àjọ àdẹ́bì pé àwọn aláburú mọ̀ ẹ bẹ̀rù wọn o fàzádàhùn ìmàna àwọn àjọ àdẹ́bì Muhammad àwọn sahaba alikiram ìmàni wọn tó wá sí kínni ó tún wá lékún ìpè bẹ̀rù kínni fàkọ́lù wọ́n bá yanu sàdúà kínni wọ́n wí hasbunallahu wa niimal wakil ọ̀kan náà wọ́n sọ ẹ̀yọ̀ kan péré. <laughs> asubunallahu wa niwal wakil fankalabu bi ni'matin minallah ọlọ́run ní àpadà dá wọn padà sílé pẹ̀lú ìkẹ́ wọn padà sílé pẹ̀lú ìkẹ́ lámúyẹ musase musu ọlọ́run ní aburú ọ̀kan wọn mọ. o àwọn tó ń fẹ́ fa aburú ṣe wọ́n yẹn wọn ọ̀rá aburú yẹn fi ṣe wọ́n mọ́ lámúyẹ musase hun sùn <laughs> aláàánú sùn aláàmọ́dówí o torí pílánì wọn sùn ni. ọlọ́run ní sùúrù yẹn padà kàn wọ́n mọ́ kí ni wọ́n sọ tábúrò fi kàn wọ́n mọ́ asubunallahu wa ni'mal wakil ee wọ́n wá lọ́tà pọ̀ bíṣẹ́ ọ̀tá pọ̀ ládùúgbò ọ̀tá pọ̀ nu ẹbí ọ̀tá pọ̀ ní <laughs> ọ̀tá pọ̀ fún ọ wọ́n sá di tẹ̀rẹ̀ kí ló ma wí asubunallahu wa ni'mal wakil tó bá ti wí láàmú yàmú sásìkà sóò nákàlí tí ọlọ́run bá fi sínú Quran kìí ṣẹgbẹ́ nákàlí ṣéwù gbogbo ayé asimuna allah wa ni wàllu wakilu yìí anabi ibrahim àwọn fẹ́ jù sí náà kí ló asibi allahu wa ni wàllu wakilu ọlọ́dọ̀ fún mi ní wàyí ń tà wà láwọ́ tí gbogbo yẹn bá láwọn bọ́ ṣe máa tán kẹ́yìn sí ọ tó kù wọ́n nìkan fàkúlì asibi allah àwọn àwọn tá a mọ̀ ṣiṣẹ́ wọ́n kàn sọ̀wé lẹ́gbẹ́ àwọn ṣiṣẹ́ mọ́ àwọn àgbà káàkiri pé dákẹ́ ìbomú láṣẹ́rì kí ló máa ṣe asibíyà Allahu wa ni'mal wakil ẹ̀yẹ́ màá yá mi ẹ̀ mọ̀jà tanra wa suratul falaki suratul nasi Ayat kursi bakora bọ́ọ̀ bá ti tẹnu ma bí mo ṣe ń sọ yẹn ọmọ anabi adamu ò ní kankan fi ṣe ọ́ àdúrà ni o àdúrà ni protection ara àǹfààní àdúrà nìyẹn tó o bá sì ti ń wí ọlọ́run sì mọ protect rẹ ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdúràwù yẹ̀fútàhù láwù bíi àbúwá àdìsák àdìsìkì àdìsìkì táwọn wákàkì iná àǹfààní àdúrà òun náà ni pé ọlọ́run máa ń fàdúrà sí náà àdìsìkì fún yàn anabi wa Suleiman wọ́n ní ọkàn jòkó jẹ́jẹ́ ó jòkó jẹ́jẹ́ kò sí kankan lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ ọwọ́ àbá búbú síwájú ọlọ́run ọwọ́ àjẹnu gbogbo tó wí kò tó ṣẹ́jú kan kò tó ṣẹ́jú kan ọlọ́run sì sínú gbogbo ayé fún gbogbo téèyàn wá lé ayé pátá téèyàn máa ń ní lọ́lọ́run fún anabi suleimana kò wẹ́gbẹ́ awo anabi suleimana ọba wọn bá wọn lọlé wẹ̀ lódò anabi suleimana ọba wọn wọn máa lọlé ṣe ọmọlẹ́dáfá ọmọ o. kùránì tán sọ̀kalẹ̀ fún wa yẹn ẹja dì í mú o kéèyàn mọ́ sórí ibú ọkàn ní ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni lọ́sọ̀ọ́ ní kùránì o ọlọ́ọ̀ni Sulemana ọkàn pè mí jẹ́jẹ́ sọ pé kọ́kọ́ fèrè jì mí ná kọ́kọ́ jì mí lẹ́yìn náà wàhábùlì múlíkà lọ́dọ̀ láyé tẹ́nìkan ò ní nírú ẹ̀ ọlọ́run ọba ni mo ti gbọ́ ọlọ́run ní kíni ọlọ́run ọba ni mo sì ti gbọ́ ọlọ́run ni mo sì ti gbọ́ mo sì ti gbà ìgbà tí ó wọ̀ ká báyìí gbogbo kan sì ń wá gbogbo kan sì ń dé ọjọba ọlọ́run tó kọ́ àwọn àlùjànnú fún un pé kọ́ ọmọ fún ọsọlá àwọn ẹyẹ wọ́n ń jíṣẹ́ ẹyẹ wúdiwúdà òun ni informanti ẹyẹ ní informant yẹ ọláwo lọ́lọ́run dẹ́nìkan tó tọ́ wá fi ẹyẹ ṣe informant àbó ogolóhùn rí balikisi nínú àga ọlá tí wọ́n sin òrùn àbí ẹ̀ẹ́n òun ló sọ ọlọ́wọ́ sọ fún anabi suleiman anabi suleiman o o tó bá fẹsẹ̀ rìn tó bá fẹsẹ̀ rìn ni tí o bá wù láti fẹsẹ̀ rìn ee yọkàn ní bisimilah ìwé ló agbára ọlọ́run yóò sì máa rìn lérí atẹ́gùn ẹ mọ̀ ya mi nǹkan bẹ lọ́dọ̀ Ọlọ́run kọjá gbogbo wọn àwọn táwọn yẹn ń ṣe kínní táwọn yẹn ń ṣe káàkiri ayé téèyàn bá ti mọ títóbi Ọlọ́run kò lè jàǹfààní Ọlọ́run téèyàn bá sì mọ títóbi Ọlọ́run kò lè mọ títóbi àdúrà ẹ̀yàn mọ̀ ya mi sọ́dọ̀tù sọ́ọ̀d àyà thirty five lọ́lọ́run ti ní anabi Suleiman ní Ọlọ́run fún mi lọ́lá láyà ń bàgẹ́ ilẹ̀ àdé mi bá di tẹ́nìkan ẹ máa wá wo bá anabi suleiman ṣe pe ọlọ́run wọn náà máa sọ pé rọ́bì habli mulikan eh, innaka antal wahab ọlọ́run fún mi ní kíni fún mi lọ́la torí wọ́n lọ́ba wahab ọba tí bùnyàn a jẹ́ pé a máa ń fi orúkọ ọlọ́run ọba a máa fi ń ṣàdúà kọ́lọ́run lè gba tètè gba àdúà nígbà tó ní kọ́lọ́run bùn ọ wá kí ọlọ́run lórí kì fi kí rẹ̀ pé al ọba tí máa ń bùnyàn nìkan yá wàhábù yá wàhábù yá habu nìkan ò tó o ọ̀sán habu ń fẹ́ o yá wàhábù habu wàhábù yá wàhábù yá wàhábù yá wàhábù yá wàhábù yóò tún mọ̀ wá sáré yábù yábù yábù yábù yábù yábù yábù yábù yábù yábù yábù ní ọ̀padà wá sí kíni ní ọ̀padà máa wá wí má pé yábù yábù ọlọ́run ò yẹ ṣe ọba yábù yábù aliwahabu ní ṣe kíni ó ní bùkátà sí kọ́ ọmọ kájú sáà nàbí sùlẹ̀mán kájú sí ó pè tó kílíà innaka antal wahab ya wahabu habli ya wahabu habli innaka antal wahab. àdúrà wọn ni salihun lil hukmu wọn nínú àwọn adua. àdúrà òun náà ni pé téèyàn bá ń ṣe àdúrà Ọlọ́run Allah subhanahu wa ta'ala ọmọ fi ń fúnyàn ní ọmọ gbogbo ẹni tó ti yàgàn ọ̀tọ̀ ni pé ń lóyún ń bàjẹ́ ọ̀tọ̀ nìyẹn sẹ́mi pé a máa ní hope díẹ̀ pé yóò padà sá dòńjọ́ kan àlélẹ́ yìí confam ba rẹ̀ gbogbo dókítà tí wọ́n tẹ̀sítẹ̀ ti ní a alájà yìí wọ́n wá kan mi ṣe pé n ti ń dọ́mọ gan ò sí ní inú yín sàmì wọn ni n ti ń dọ́mọ ò sí kí ni wọ́n sọ yẹn ètò ìmọ̀ pé kò lè bímọ alukurani confam rẹ̀ fún wa yìí pé oye n ti ń dọ́mọ tí ó bá sí ọlọ́run ó sì fọmọ síbẹ̀. Si tọ́jú pé yìí ti ń dán gan ò ní ṣe kí ni kò ní ṣiṣẹ́ ọlọ́run gan fún rẹ̀ ní òní kọ́ máa lóyún ó sì máa lóyún. sábà pé ó ti wà nú àṣà ọlọ́run tọ́lọ̀ ń dá ànábì ádámù àbí kò ní bàbá kò ní ìyá ọlọ́run dá ànábì wa Ìsá òun ní ìyá kò ní bàbá ọlọ́run dá àwa ọ̀fà jáde lódìdí látara ẹ̀fọ́n ha ádámù ṣé gbogbo eléyìí tí ì tó fún wa pé ọlọ́run lè fún yàn lọ́mọ tó bá ti ṣe tán. n ndọma ń dọmọ ndọma kí ń dọmọ àṣẹ ọlọ́run ní fi ń ṣe kíni ní fi ń dọmọ wọn ní spam àti àtẹ̀yìn ta ló dá spam ta ló dẹ́yìn ẹ̀hìn àtẹ̀yìn àti spam ò lè ṣiṣẹ́ àfi pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run wa le fún yàn lọ́mọ láì ní sẹ́yìn láì sì ní sí spam ń bẹ̀ àwọn máa bẹ ọlọ́run ni ìwé wọn ní kankan ṣe spam mi ìwọ́n tó fún <laughs> eh, eh, Mariam lóyún tí spam kankan ò ṣe kí ni tí ó sì débẹ̀ àní fún mi lóyún <laughs> pẹ̀lú agbára rẹ tó fi fún mọ́ríàmù lóyún bó ṣe máa sọ nìyẹn anabi Zakariya ọlọ́run gbé tán rẹ̀ wá ó jẹ́ àmọ̀ pé àdúrà ń gbà àdúrà ń ṣe kí ni ọlọ́run ní kọ́ọ̀là ọlọ́run gbé wá fún wa ni ó ní ẹ wá gbọ́n tí Zakariya wí nígbà tí ó fẹ́ ṣàdúrà ọmọ ó ní rọ́bì ìwọ ọlọ́run àbòlí mi sórí ìyàtà yìí bá a mọ́sà fún mi ní ọmọ dáadáa látọ̀dọ̀ ọwọ́ ọlọ́run innaka sami'u du'a torí mo mọ̀ pé òun gbà anabi Zakaria ó wá láti age of twenty five títí títí títí títí tó fi wọ ninety years ìwọ náà má kánjú o má ṣe kí ni jama má kánjú ayé kánjú kí ló ń kánjú fún tó o bá ń pè ọlọ́run tí ń sin pè ọ́ ìsùn lóru aláàánábì Zakari ìyá ànábì lòun ó wá ṣàdúrà láti twenty five years tó fi ninety years ọdún mélòó ni ẹ̀jẹ̀ máa ló fi ṣàdúrà máa sixty five years ló fi ṣàdúrà òun sì súnmọ́ lọ́hùn ju wọ́ lọ <laughs> torí pé bọ́lọ́hùn bá fún yàn lọ́mọ lẹ́sẹ̀kẹsẹ̀ ó nídìí tó fi fún yàn tó bá pẹ́ ó nídìí tó fi fún yàn tó ré bẹ́ẹ̀ téèyàn mọ̀ ẹlòmíràn bá ti dẹni ọlọ́run pípẹ́ tá a pẹ́ ká tó fún lọ́mọ ló súnmọ́ lọ́hùn pípẹ́ ta pẹ́ ká tó fún lọ́mọ ló ṣe kí ni ló súnmọ́ lọ́hùn <laughs> ẹlòmíì dìde lóru nínú àwọn arábìnrin yẹn pípẹ́ ta pẹ́ ká tó fún lóyún ló sọ di wàlíyà sọkọ wa di wàlíyà yẹn sọ wọn wá jọmọ lọ tọ́lọ̀ ni alimalu wẹ́lìbanu na zinatul ayati dunya ọlọ́run ní owó àtọmọ ẹ̀sọ́ ayé lásán ni wàlìbákìyàtú sọ́ọ̀lì àti khair àmọ́ ìbáadà ọlọ́run bá ní òun lórí ju owó àtọmọ lọ àwọn ọmọ wa pé ọlọ́run ọ̀sánú ẹ̀ òun gan fúnra ó lè máa sọ bọ́lọ̀ sànù ọlọ́run sì ti ṣe kíni <laughs> ọlọ́run sì ti sànù rẹ̀ ó ti fún ní tọ́jú ọmọ àti kíni lọ àtòwò lọ. ẹ̀yọ́ màyá mi etí Zakariya wí làwọn náà mọ̀ wí o tọ́wọ́ bá ti ń wọ́ ọmọ ó ní rọ́bì habli min ladun kaduriyatan tayyibatan innaka sami'u du'a suratu al-Al Imran aya thirty eight etí wọ́n mọ̀ wí náà nù gbogbo nákàlí mi tí wọ́n bá fún ọ wípé máa fi léyìn náà ṣéwù lágbájá ló ní kọ́ ọmọ ṣe dákun mọ́sá fi ti ṣéwù lẹ̀ èyí tí wọ́n ti lò tó ti wà confam <laughs> àbí kò confam àbí ọlọ́ni yá zakariya ọlọ́ni wọ zakariya inna nubashiruka bi gulamin ismuhu yahya à ń dùn ọ́nú sí pé a fún yàyà lórúkọ ọmọ náà ma wa lọlé lè súnmọ́ yàwó rẹ̀ ọ́ àṣùláhàná làwùsáwùjá ọlọ́run ni a ti tún yàwó rẹ̀ ṣe kó tó délé torí yàwó rẹ̀ náà gan ni òun ò lóyún rí ó sì ti wá darúgbó anabi zakariya tó ní wọ́sítà alarasu ṣèyíba ó ní gbogbo orun orí mi pátá dídí funfun àmì mi ò fàdúrà lẹ́ o torí pé irun dúdú irun funfun èyí ò ní kọ́ mọ́ṣẹ́ tó bá fẹ́ ṣe kí ni tó bá fẹ́ ṣe ìdí sọ fọlọ́n ọba ni pé mo ti wà nípò táwọn èèyàn fi bímọ mọ́ àmì mi ọ̀já kan nínú àánú rẹ torí ń ṣàdúrà wàlámù akùn bí dùn áyì kàró bí ṣàkìyà ó lè mẹ́fà dùn alẹ́ ọ́n takú ni bọ́bá takú wọn padà fún ọ bọ́ọ̀ bá ń kanlẹ̀kùn wọn padà sí i àmọ́ kanlẹ̀kùn sósú ẹ nígbà tí wọn ò sí fún ọ lọ́wọ́ kó mẹ́ ọ̀pọ̀lọpọ̀ wà ní ìkìláàsì fi dùn á ara yìí ní ìkìláàsì fi dùn á ni pé kọ́ ọmọ béèrè nǹkan kọ́ mọ́ tètè fún ọ kọ́ mọ́ wàá dìde lóru mọ́ pípẹ́ o ti ń tóbi oṣù mẹ́ta tá a ti níde kọ́ wá filẹ̀ kọ́ mọ́ pé ọlọ́mọ ò ní ni kíládé tó wá fìbá dalẹ̀ wọ́n fún ọ ní tó ń fẹ́ o wọn ò tí ì fún ọ ọmọ sàdúrà náà ni ọ̀pọ̀lọpọ̀ wa àwa sọ ọlọ́run ọba di pé fún mi tó o bá ti fún mi èmi náà dìde lóru tó o bá ti fún mi ẹ̀yẹ ìmọ̀ dìde tó o bá ti ní fún mi èmi náà sùn lásìtàn bí ábídì lillah ó tí ì òbòdìyà ẹ̀ ń béèrè ipò kan wọn ò fún ni ọba dìde mọ́ ìdí sọ ni pé èyí dìde kí wọn náà fún mi tí ìbá sì ti tó bá sì ti fún mi èmi náà ní ṣe kíni èyí ní dìde wọn ní gbogbo ẹni tó bá ti wà nípò bẹ́ẹ̀ wọn ní kẹtì ìdẹrù ọlọ. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdùwá wo mákàrà ju minal gam wà síjìn èyí ń bẹ nínú ẹ̀wọ̀n ń bẹ nínú bànújẹ́ ẹlòmíì ń bẹ nínú ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n spiritual kì í ti pé wọn àmàndàlá àmọ́ bí ṣe ń lọ yẹn ó ti wà ní bandage látara àwọn gbèsè ó níbi tó lè rìn sí ó níbi tó lè ṣe kíni tó lè lọ wọn lẹ́nìkan jẹ nìkan gbèsè ó ti pàdé ẹ̀ láàrin ọjà ó ti sáfún sáfún sáfún tipẹ́ wọ́n pàdé ara wọn báyìí ó sì lọlẹ̀ ó sì dákú <laughs> ó sì dákú síbẹ̀ ó sì dákú wọ́n á rọ́ mi sí <laughs> wọ́n á rọ́ mi sí lérí <laughs> Allahu Akbar wọ́n á rọ́ mi sí lérí gbígbà tí ó fi yájú arákùnrin ní ẹ̀dákùn ẹ̀dákùn ẹ̀ bá ń rọ́ mi sí lérí ọjà lówó ni níbo ju làtà ó ní mo bù ọ́ mo bù ọ́ <laughs> mo bù ọ́ ó ní mo bù ọ́ mo bù ọ́ <laughs> ọlọ́run wọ́n ní gbèsè ìtìjú ọ̀sán ìbànújẹ́ òru hmm, ẹni bá mọ̀ ni o ìtìjú ọ̀sán ìbànújẹ́ kínni ògbà hmm, tẹ́lẹ̀ máa ń bẹ nínú ìbànújẹ́ ọlọ́kàn fọmọ kan dán ọ wò gbogbo àtọ́ bá ti rí láàrọ̀ báyìí inú rẹ̀ dùn inú rẹ̀ dùn ó lè jọkọ lọ́dà dáhùn mọ́yàn lọ́wọ́ ó lè jẹ́ ìyàwó lọ́dà dáhùn mọ́yàn lọ́wọ́ pé ẹ̀ ń jí báyìí ẹ̀ jí ṣe wàhálà ni ẹ fẹ́ sùn báyìí ẹ sùn pẹ̀lú wàhálà ni wàhálà ti dé gbogbo tó bá ti jẹ́ wàhálà pé mo fẹ́ dọ̀ mo fẹ́ dọ̀ oyè wọ́n ní kéèyàn má dákẹ́ àdúrà ní solúsàn ànábì Yunus alayhi salatu wa salam ẹ ìgbẹ́ mi tẹ́jà tó gbẹ́jà mi tó gbé lọ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ ilẹ̀ tó wá súnmọ́ bẹ́ẹ̀ ànábì Yunus ń bẹ lódìdí nínú ẹja ọlọ́run dára fa ẹja mi tó odidi mọ́sálásì kọ́mọ́ bàá máa sọ pé ẹja kò tẹ́lẹ̀ wá gbé mi <laughs> ẹja mi nínú àwọn ẹja tọ́lọ́run dá ó tó odidi mọ́sálásì e, èmi ju mọ́sálásì lọ jàmá. ẹ̀ẹ́dẹ́gbẹ́ kọ́mọ́ ní ẹnìkan bọ́ sínú mọ́sálásì. <laughs> ọlọ́run ní ọyá máa lọ máa lọ ọmọ fẹ́ dán o ń bọ́ sí inú odò báyìí ẹja yẹn lọ́ọ́ rìsífù ẹ̀ ọkàn ìyanu báyìí ó sì bọ́ síbẹ̀ kóló nígbà tí ì bá ju tọ́mùtọ́mù sẹ́nu kò jù bẹ́ẹ̀ lọ àgbèjúwe tí mo lè fún yẹn bó ṣe ju tọ́mùtọ́mù sẹ́nu bó ṣe bọ́ sẹ́nu ọmọ ẹja nìyẹn ọwọ́ àlọ́ lè jókòó síbi kan tí ọlọ́run ọba aláàpálẹ́sẹ̀ kalẹ̀ fún sáwọn tọ́ bá rún orun náà ni àmọ́ ọlọ́run ọba aláàní dáadáa fún ẹrú ọlọ́run ọlọ́run wọn ni kọ́ bá lọ sàlẹ̀ ó gbé mi ni wọ́n lọ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ inú àládà ni pé tí ẹja bá rí ọmọ èèyàn àbí ẹranko kan yóò fi panu ni àmọ́ gbàtọ́ pé ẹni tó wọ ọbẹ̀ yìí ẹni ọlọ́ni ọlọ́run wa gbé lọ sàlẹ̀ sàlẹ̀ lọ́hùn wọn ni kọ́dà yín tó yan wọn nígbà míì yóò wá rò pé ah tẹ́jà yìí bá wá kú kápẹ́jà yìí bá wá kú. ee eh, kápẹ́jà yìí bá kú ṣé èmi náà ní ṣe kíni èmi náà ní kú yóò wá gbé nẹ́fìlà nàró kò sí sí kan tí ó wà ní kùnyà tọ́ba ti nàró tọ́lọlẹ̀ yóò kíni yóò mì díẹ̀ tọ́ba ti wá ṣe nẹ́fìlà ìbàdí ìpàdé nẹ́fìlà ẹ̀já yóò ṣe kíni ẹ̀já sheik àdúrà níjẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní fanáda bí dùnúmá ọlọ́run bá nínú àwọn òkùnkùn eríṣiríṣi òkùnkùn omi zulima lẹ́yọ̀kan zulimaati ni àwọn òkùnkùn òkùnkùn ẹja òkùnkùn pínlẹ̀ sùn níbi tọ́wọ̀ yẹn ibẹ̀ ló ti wá sàdúà Allah ilaha illa anta oni ní kò sí ọlọ́run ọba tá a lè wára lọ́wọ́ pẹ̀lú ẹ̀ lẹ́nìí àfiwọ́ ọlọ́run subhanaka tútóbi wọ́ ọlọ́run inni kuntu minaz zalimin alábòsí ni mí kí alábòsí tó ṣe ọlọ́run ló ń fẹ́ pa àwọn ọjọ́ rẹ̀ rẹ́ ọlọ́run níyà ń bọ̀ ànábì ò dúró de kó ń bẹ ọlọ́run ọyá kó ń bẹ ọlọ́run ò ní kó ń bẹ tó fi ṣe kíni tó fi kó sẹ́wọ̀n pé òun ti gbà pé ńgbà tí oníyà ń bọ̀ kó wọn ṣe kíni kó wọn kó náà ni àmọ́ kò wá dúró kò dúró kó ọlọ́run fi pàmìtẹ̀ pé torí ìsìn kó làwọn aráàlú yẹn làwọn lọ lé bẹ́ẹ̀ lọ́run lẹ́yìn ìlú tí ọlọ́run foríjì wa ọlọ́run sì foríjì wa òjíṣẹ́ ọlọ́run wà dà láàrin wọn ló ti lọ <laughs> òjíṣẹ́ ọlọ́run wá dà ọlọ́run ní o ti wá kú o láì gbà yọ̀ǹda ọ̀dà yín dọ̀wọ́ àbòsí tó pòun ṣe ẹwà àbòsí tó lóun ṣe àwọn bá ní téèyàn bá ń bẹ nínú ìṣòro gbogbo òwò abútọ́ bá ti wùlé ayé máa sọ fọlọ́run ibo ọlọ́run mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí lọ́dún báyìí lọ́dún báyìí kọ́ má jẹ́ pé ìyá rẹ̀ ló ṣe kí ni òun ló dé alábòsí ni mí o ṣàánú mi o nígbà níbi ọlọ́run pèrè alábòsí káwọn là wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdúrà yìí ọlọ́run ní ìgbà tó ṣàdúrà ẹ̀yẹ fásitì àjẹbùnà làwù ọlọ́run ní a sì dá lóhùn wọn jẹ ìnáhùn mí nàlẹ́ gánmi àlàkò onúbànújẹ wákàtí àlìkà nújì lè mọ̀mí ni gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà bá ń ṣàdúrà nígbà táwọn bá ń bẹnu àhámọ́ bá a sì máa làwọn náà nìyẹn pẹ̀lú májẹ̀mú kí wọ́n náà wà nínú àwọn mùmíní tó láṣọlọ lè jagun àwọn lékè wa nílẹ̀ yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí o sí íńtánẹ́ẹ̀tì kò já máa ti ń lọ a sì mọ̀ àmọ́ kò tó báyìí àmọ́ nígbà tí íńtánẹ́ẹ̀tì dé ó já mọ̀ pé kò sí kankan lọ́pọ̀lọpọ̀ ilé kéwú tó ju ìbọ̀rìṣà lọ lọ́pọ̀lọpọ̀ <laughs> àpè gbogbo ẹ̀ o lọ́pọ̀lọpọ̀ àmì nígbà tí àáfàá tó lọ́mọ lékè tó níjọ ẹ̀sìn tí wọ́n ń sọ pé àní tí ọba fẹ́ sọ̀ra rẹ kò níbi aburú ayé lọ́lẹ̀ gbé agbárí rẹ fáwọn kèfèrí kan bọ́ síngbẹ́rẹ́ síbẹ̀. wọ́n àyídú làwọn mastata'tum min quwwatin wa min ribatil khayl min quwwatin ó ní quwwatin ni ó ní èyíkéyìí agbára nígbà téèyàn bá ti lọ́lẹ̀ gbé agbára lọ́dọ̀ àwọn kèfèrí ẹ̀ kí lè yẹn dáhùn èyí náà ti di kèfèrí nìyẹn torí pé ìyá kàdà búrú lọ́wọ́ Ọlọ́run nìkan lásìn tá a bá ní ṣòro wọ́n yìí yá ká nasta'in ọ̀dọ́ rẹ̀ láwọn ràn lọ́wọ́ lọ ẹ̀hìn àwọn tí wọ́n ń bọ igi tí wọ́n ń bọ orò tí wọ́n ń sin igi èṣù ni wọ́n ń sìn àbí yábùdú na ṣaitan èṣù wọ́n ń sìn táwọn náà bá ní ṣòro níbo wọ́n lọ wọ́n lọ dán tí èṣù gbé kalẹ̀ ní tẹ̀sù gbé kalẹ̀ nígbẹ́rẹ́ ara ní tẹ̀sù gbé kalẹ̀ òun pààrọ̀ olóńdè olùka oníkàwọn tẹfà àwọn tẹ̀ǹkan sí ẹ̀ lérí ló ṣe jẹ́ pé tá a bá ti gbàgbọ́ nu ọlọ́run ọba àdúrà nìkan ti tó wa wàlá tó bá rí ọ ṣàdúrà kó ṣe lògùn òwòsàn tí o bá sí mọ ara má ti ń bẹ ọtán àmọ́ a fẹ́ ga a fẹ́ lówó àwa náà a fẹ́ kọ́lọ́hún a fẹ́ a fẹ́ à ń wá protection kaburu ọmọ ṣe wa àdúrà láṣẹ kínní àdúrà láṣẹ ariwo tá à ń pa káàkiri lẹ yorùbá nù ìgbà ẹ má sọ̀gùn mọ́ ẹ má sọ̀gùn mọ́ àdúrà ni ẹ ṣe kínní àdúrà ni ẹ ṣe ẹ̀yọ́ màá yá mi ìwé àdúrà kan tí ń júwe fún wa òun náà ni ìwé àdúrà tó ń pè ní citadel of believer citadel of believer yẹn àwọn àtàbà tì ní kálọ̀ lè ra islam and muslim gbogbo àwọn àdúrà tí ìtura ti sọ níbi torí àsìkò mi àbá ń bẹ̀ islam and muslim tí ìbá ti ní nínú ilé wọ́kàn wọ́kàn sí eré bùkátà tí ọba ti bùkátà tó bá ti ní èyí sálọ lè wo kọ́ńtẹ́ẹ̀tì rẹ̀ ó rí i pé tí nǹkan báyìí bá ń ṣèyàn níta níbi ní a ṣe ni tí nǹkan báyìí bá ń ṣèyàn níta níbi ní a ṣe ni tá a dẹ́wọ́ báyìí bá dé níta níbi ní a ṣe yìí látara bẹ́ẹ̀ ọlọ́run wọn sànù wa ṣòrútù ìjábàtì dùà gbogbo anáà láfẹ́ ká dùà wọ́ gbà mọ́jẹ̀mú tá dùà fi gbà ẹ̀yọ́ màyá mi alákọ̀ọ́kọ́ al-ikhlas òun náà ní ká máa pe ọlọ́run nìkan ọlọ́run ní wad'uhu mukhlisina lahud-din ọlọ́run lóhun nìkan ní ká máa pe o wad'uhu mukhlisina lahud-din <laughs> tọ́lẹ́sìn ní ká máa pe ọlọ́run ẹni bá ti ń pe ṣéwù ní ẹ̀bọ ẹni máa ń pe mukadam ẹbọ ẹni máa ń pe khalifa wòlíì ẹbọ ẹni máa ń pe jésù ẹbọ ni ẹni bá sì ń pe àwọn ayé ẹbọ ni ẹni bá ń pe àwọn àgbà ẹbọ ni ẹni bá ń pe àwọn màláyíkà ẹbọ ni ẹni bá ń pàdé jànú ẹbọ ni gbogbo ẹ pátá ẹbọ ni bọ́bá ní àyà mìsìkínú tólimadàdí ó sì bá a kú bẹ́ẹ̀ ọ̀wọ̀ náà kò sọ́gbọ́n tó fẹ́ dá sí yẹn ọlọ́ni kò lè ní màá dùn wọ̀rọ̀ bí wàlá òṣèlúkù bí wàlá òṣèlúkù bí hí àdá ọlọ́ni kan ní máa pè é nífẹ̀ẹ́ lómi sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tí máa pè torí ká máa pè nǹkan míì tó bá ti ní àdúrà ìbáàdà ni àbí táwa ti ń pè ọlọ́run yóò máa jẹ́ ìbáàdà táwa ti ń pè ní ẹbọ eléyìí ọ̀dàrú àfẹnitọ́lọ́ máa fẹ́ sọnù àdáhùn jọba wa táfi ní yá táwọn wa pẹ̀lẹ́ ọlọ́run kọ́lọ́mọ jọba ẹni kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ bá ti ń pọ̀ fọ́ wọ ná torí ní tọ́wà ń jọ fọ́ náà ní kọ́ máa pa àwọn ìyá àwọn ìyá ẹ̀yin ìyá àwọn ẹ̀yin bàbá àwọn kìnnì kan ọlọ́mọṣà sọ wa ń bẹ̀ ọlọ́run wọ́n lẹ́sìn náà tẹ̀dẹ̀ ọ̀nà mi dún nìyí ọlọ́run ní gbogbo àwọn tẹ́ ń pè tíyẹ̀ sọ ọlọ́run láyé tẹ̀tẹ̀ ọ̀nà náà kù wọn ò lè ràn yín lọ́wọ́ o wàlá àwọn fúnṣà wọn yàn sùúrù kọ́dà wọn ò lè ràn ara náà lọ́wọ́ níbo láti wá rí àyà ṣé Ibrahim ṣé Ibrahim mú ẹ̀sìn burúkú tán gbé wálẹ̀ yorùbá nìyẹn àbí tí wọ́n yà yẹn kálẹ̀ kan sí Suratul Araf àyà one ninety seven ọlọ́run ni wọ́n lẹ́sìn tàdé wọn náà mí dún nìyí mí dún nìlá ọlọ́run ni gbogbo tẹ́ ẹ bá ń pè tí ẹ bá ṣe ọlọ́run tẹ́ ń pè tẹ́ ń porúkọ ẹ̀ pé kọ́ ràn yín lọ́wọ́ la yastati'una nasrakum wala anfusahum yansurun kọ́dà àwọn náà ò lè ràn wọn lọ́wọ́ ọlọ́run jíjá mọ lẹ́fù wọn lẹ́fù <laughs> gbogbo séwù <laughs> àti gbogbo àwọn kútùbù àti àkìtọ́bù àti àwùtádù àti wọn jásù gbogbo ẹ̀ náà wọn ọlọ́run já malẹ́ fún wọn nìyẹn ẹ̀hẹ̀ ẹni tí sì ń pe ayé tí ń pe àjẹ́ náà ọmọ ìyá kan náà gbogbo wọn mùtábà àtú rọ̀sùn wọn ni iná àwọn ọmọdé mùtádùá fi máa ń gbà òun náà ni pé kọ́ máa ṣàdúrà níbàámu pẹ̀lú súnà nábì má máa ṣàdúrà bídíà má ní àmì àmàlà lẹ́sà alẹ́ amòdùnà fọwọ́rọ́ dùn ànábì rẹ̀ ní bá ṣiṣẹ́ kan nínú ìjọsìn tí o ti pa wàhálà kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ tó bá ti ṣàdúrà bídíà ọlọ́run nígbà torí pé ara ọlọ́run nígbà fọwọ́ ọ̀rọ̀ tí wọ́n bá ti gbà àdúrà rẹ̀ ò ní ṣe kò ní gbà bí ká máa ṣàdúrà òhò ká ní tí ni ọlọ́run bòmí o ọwọ́ ayan nínú ilé àbí ká máa lọ lè wẹ̀ létí odò ká máa lọ lè wẹ̀ létí odò ni wọ́n máa o àmọ́ etí odò ní ó ti gbogbo erigun kọ̀ọ̀kan eh, wọ́n kẹ̀gbẹ́ sí kíbílà wọ́n kẹ̀yìn sí kíbílà enigun mẹ́rin àdúrà onigun mẹ́rin eh, eh, ẹni máa ń ṣe àdúrà rẹ̀ ò ní ṣe kíni àdúrà rẹ̀ ò ní gbà nítorí pé wọ́n ní Rasul sàlá wọ́n ní tá ànábì máa ń ṣàdúrà tó bá nígbà láàyè káànà yastaqbilu al-qibla nítorí wọn náà hadith nìyẹn ipe ànábì a máa ń kọjú sí kíbílà ìkọjú sí kíbílà yẹn máa ń jẹ́ inú àwọn sábàbí tá àdúrà fi máa ń tètè gbà téèyàn bá láǹfààní rẹ̀ nígbà míì yẹn wà ní situation mi tó ní ní àǹfààní ẹ̀ nígbà wọn ní àdúrà máa ń gbà tá a bá kọ́ dé síkíbùlà tá a bá kọ́ yẹn síkíbùlà kí ni ó ṣẹlẹ̀ tẹ̀yẹ̀ sí màmá èyàn màmá kẹ̀yìn sí kíbùlà ni kẹ̀yìn sí kíbùlà ya mọ́tò ó wà ní mọ́tò mọ́tò lọ́wọ́ kẹ̀yìn sí kíbùlà gbogbo àwọn wọnà wọnà yẹn ẹja lọ lè filẹ̀ àti kọ́tù bìlà inú tó inú mọ́jẹ̀mú tí àdúrà fi máa ń gbà òun náà ni ká ní gbàgbọ́ ìpè ọlọ́run ọba tó ti gbọ́ pé yọ gbà ó sì lágbára àti ṣe é anabi ni udu Allah wa antum muqinuna bil ijaba anabi ni ẹ máa ṣàdúrà kẹ́sì jẹ́mi yẹn wọ́n balẹ̀ pẹ́lú ọ̀hún gbà á kéde pé mo fẹ́ dàdúrà o mo fẹ́ tíráyà àdúrà yẹn irọ́ o mo fẹ́ tíráyà ọlọ́run ẹ̀mí rẹ̀ balẹ̀ ni pé mo fẹ́ ṣàdúrà bó ṣe mọ̀ pé ọlọ́run ó fún mi nígbà ọlọ́run ti fún mi kí n jòkó àdúrà yẹn ọlọ́run ti fún mi gbé àdúrà yẹn ẹ̀mí rẹ̀ balẹ̀ ni òun ní ìdánilójú débẹ̀ débi pé ọmọ ya ọ̀rọ̀ yẹn ti yanjú ṣé mo ti ṣàdúrà ẹ̀ àdẹ́bìnrin bẹ́ẹ̀ ni kẹrí o ẹ̀ wa antum muqinuna bil ijaba ẹni tí a bá sì ti wá ni tí ń dá òtún ọlọ́run ọba wípé ẹ àti sàdúrà náà àmọ́ àtúwò pé ká tún ṣe àwọn ìgbìyànjú míì àdúrà eléyàn ò ní gbà lẹ́yìn náà hudúrò lè kọ́lù inú àwọn ọmọ jẹ̀mú tádùá fi máa ń gbà òun náà ni kéèyàn ó fẹ̀mí sádùá tí máa ń ṣàdùá pẹ̀lú kòṣó pẹ̀lú ìbẹ̀rù kí ọkàn rẹ kó wà níwájú ọlọ́run kété pé ọmọ sàdúrà ọmọ wa anabi wa muhammad sallam ó ní wa alamu anna allaha la yastajibu du'a min qalbin ghafilin lahi ẹ lè má pọ́lọ́mọ́ bá òní gba àdúrà lọ́dọ̀ ẹnìkan tó jẹ́ pé ọkàn rẹ̀ ò sí níbi àdúrà tí ń ṣe kíni tí ń ṣe ẹgbẹ̀jọ́ máa sọ pé wọ́n máa parí ìjà yóò sì máa fa tẹ̀síwá ẹ tí ìlú rẹ̀ rí wọ́n ń parí ìjà fa tẹ̀síwá ẹlòmíràn máa ka Kùránì yóò sì máa gbọ́ kókó yọmọ gbọ́ níwùsì ànábì ládùá ni ọlọ́run ní tètè gbà ara mọ́jẹ̀mú ni kẹ́mi rẹ̀ wà lọ́dọ̀ ọlọ́run tó bá ń ṣe kínni táwọn kan fẹ́ ṣeré ṣeré àbí táwọn kan fẹ́ ṣàdúrà lédè àdúrà tó fẹ́ ṣe kínni tó fẹ́ ṣe ṣírọ́ọ̀ṣì náà ṣe lédè àdúrà yẹn mọ́jẹ̀mú ni nígbà yẹn náà lomi ọmọ bọ́ lójú ẹ̀ ọ̀yẹ́ nígbà náà ni ọkàn rẹ̀ ọmọ ṣe kínni ni ọmọ ṣéèkì látara bẹ́ẹ̀ àdúrà tètè gbà lẹ́yìn náà akilu halal májèmí tá a dúrà fi gbà ní pé kéèyàn máa rí i pé ntẹ̀yàn ń jẹ owó sẹ̀mó owó rice owó ọbẹ̀ owó omi gbogbo tó sáà ń kí sẹ́nu rẹ jẹ́ ọ jẹ́ pé látara oògùn iṣẹ́ rẹ ni lẹ́yìn náà aṣọ tó ń wọ̀ tó wọ̀ sára rí i pé oògùn rẹ ló fi ṣe kíni ló fi rà á tí ò bá rí bẹ́ẹ̀ ọyẹ́ àdúrà rẹ ní tètè gbà àdúrà yẹn a máa tètè gbà tẹ́ ẹ máa ń jẹ aláàlẹ́ tí ń wọ aláàlẹ́ àdẹ́nbẹ̀dẹ́ àdókò arákùnrin kan yòtí ìlú safar wọn níbọ̀ láti rìn àjò aṣááta agbára irun eré ẹ̀ta kókó ó ti ó ti ó ti bu eku eku ti bò dàrú yẹmudu yadehi ilà sàmà ọwọ́ anáwọ́ sí sàmà gbogbo àwọn nǹkan tá a dọ̀ àfi máa ń gbà ló ṣe ọwọ́ àrin àjò ọwọ́ ní halatu fakiri ẹni tí ò ní lẹ́yìn náà ó tún náwọ́ sí sàmà yàrọ́bù yàrọ́bù ó tún wá ń pè ọlọ́run ọba láìsẹ̀ kan mọ́ ọlọ́run ọba mi ò ọlọ́run ọba mi ò gbogbo àwọn yẹn ọlọ́run fi máa ń tètè gbàdúrà yẹn anabi ní àmọ́ wọn mọ̀tí amuhu haram oúnjẹ tí ń jẹ haramu ni wọn mọ̀lẹ́bàṣu haramu aṣọ tó haramu ni wọ́gùdì yàbí haram oúnjẹ haramu ni wọ́n fi tọ́ dàgbà torí ọ fẹ́ ká do àwọn ọmọ rẹ ọmọ gbà máa fún ọ lóúnjẹ kínní oúnjẹ halal anabi ní fa'anna yustajabu lidhalik anabi ní báwo ni wọ́n ṣe wàá gbàdúrà àrò èèyàn bẹ́ẹ̀ ẹni tó dé pé gbogbo òkun rẹ̀ pátá haramu ló wà ńbẹ̀ haramu ni tó bá gé aṣọ owó ogun rẹ̀ ní o fi gé o. tọ́ba sì ra ránjẹ owó ogun rẹ ni kò fi ṣe kíni kò fi ra oúnjẹ ẹ̀yọ́ máa yá mi nínú àwọn nǹkan tí mo jẹ́ ká do ọgbà ọ̀nà ni kéèyàn jìnnà sí ẹ̀ṣẹ̀ fẹ́ ká do àrẹ ọgbà ee wọ́n máa ṣe sìnà tọ́ba ti ń ṣe sìnà àdúrà rẹ ò ní tètè gbà ẹ lẹ́yìn náà wọ́n máa rẹ àti bàbá rẹ jẹ́ táwọn òbí rẹ bá ti ń lọ àdúrà rẹ ò ní tètè gbà lẹ́yìn náà ti ṣé yóò wá ṣàdúrà owó èlé owó èlé ẹ̀yin gbogbo àwọn kàbáyèrè zunub yẹn tẹ́tẹ́ naija bet mọ́ bá wọn ta gbogbo tí ń jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kàbáyèrè zunub ajínà sí àdúrà wọ́n tètè máa gbà lẹ́yìn náà níparí ìyẹn òun náà ni pé ká máa fàdúrà lẹ̀ látara kanjú wípé ah ẹ̀yin ṣàdúrà mọ́ ó ti sú mi ó ti sú mi yẹn wọ́n ní kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ a àmì pọ́lọ́hún ní gba àdúrà yẹn ni ṣẹ́wárí àníwáwò lè jábàá ọlọ́run lóun máa gbàdúrà òjìbù dáwọ́tà dá ìsá dá a ni ọlọ́run lóun máa gbàdúrà ọ̀nà tí wọ́n ń gbà ń gbàdúrà wa àmọ́ anabi wa sàlàyé inú hadith kan anabi ni mamin abudin yadu olaha bidawa kò sẹ́ni kan tí wọ́n máa ṣàdúrà lẹ́yìn sàfihàn ithmun láì ṣe pé ń pè ọlọ́run lérí ẹ̀ṣẹ̀ pé ọlọ́run ọba o lè tó ń fẹ́ jà yìí tó rí jà o ilé tó ń fẹ́ fò yìí kó ń rí fò anabi ni kò sí wàlákọ̀ tí a tẹ̀rọ yín mi kìí ṣe pé ń ṣe àdúrà lérí kọ́lọ́wọ́n bá aláàkọ́ bá jákùn ẹbí wọ́n lọ́wọ́ mò ń pè ọ́ àbúrò bàbá mi ẹ̀gbọ́n ìyá mi àti mi ìfẹ́ ká sọ̀rọ̀ mọ́ o bá ń fasẹ́ sí i ànábì ni kìí ṣe yẹn kò ṣàdúrà lérí ẹ̀ṣẹ̀ kò ṣàdúrà kò fi jákùn ẹbí ànábì ní ilà àtọ́ ọ̀làhù bí ha ìdẹ̀ sàlàsì àfikọ́ lọ́wọ́ bá aláàkọ́ gbàdúrà inú kọ́lọ́mù bá aláwọ̀ fún ti ń fẹ́ lé ayé kó tó kú o wàyí máa ń tó dàkàrà làwù fìlà àkìrà àbí kọ́ mọ́ rí i láyé ibi à ń lọ nìyẹn kọjá pé àkìrà ni ó ti lọ lè pàdé àdúrà tó ṣe ipe èwo ló ń gbọ́ torí tó máa ń wọn iṣẹ́ rẹ̀ ní àlùkìyàmọ̀ wọ́n wọn àdúrà yẹn àdúrà tó ṣe lérí mọ́tò tá a padà fún nítorí pé báyọ̀ padà fi pààyàn tí ọmọ àdúrà tó ṣe lérí ilé tá a padà fún ẹni tó jẹ́ pé ilé náà bóyá ni ó padà sọ dèrè wọn àdúrà tó ṣe lérí ọmọ tá a padà fún bóyá ọmọ yẹn náà ni ó padà padà ń jẹ́ mi rógùn torí ntí ó ṣẹlẹ̀ ká pé ó ṣẹlẹ̀ níbo ni ó ṣe rí ọlọ́mọ ntí ó ṣẹlẹ̀ káwá kó ṣẹlẹ̀ bó ni ó ṣe wá rí ọlọ́mọ àdúrà tí kálukú bá ṣe oyè ànábì nígbà mi wò fún ọ ọ ṣàdúrà lé ó sì kọ ọ mo fẹ́ bímọ ó sì bí mo fẹ́ lóyún mo fẹ́ bímọ mo fẹ́ wà nípò kan ó sì débẹ̀ nígbà míì ànábì ni ọlọ́run ṣe bẹ̀. ọba aláàbàtọ́ da fún ọ ju yìí tí wọ́n fẹ́ lọ yóò wá mu ní tí ó fi wà àlìjẹ́nà gbogbo àdúrà yìí wọ́n wà wọ̀n sínú skéèlì rẹ bẹ́ẹ̀ gbogbo àwọn ìran àtàwẹ̀ tó kí ọlẹ́mọ̀gbẹ̀ wọ àlìjẹ́nà àdúrà yìí wọ́n wà fi kun lọ́wọ́ àlìjẹ́nà sálìjẹ́nà wà dájú mọ́tò lọ sálìjẹ́nà ọ̀dà gbogbo ayé lọ <laughs> mọ́gbàdúrà rẹ ọgbà mọ́ o kẹ́nìkan wọn sọ pé àdó ìgbà mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ o tọ́ba ti ṣe ó ti ṣe kíni ó ti gbà ẹlẹ́ẹ̀kẹta anabi ni wàyí ma an yusufa anuhu mina sari mithila dalik awo mithila dalik anabi nígbà bí sini aburú la kan tó fẹ́ jalu ọ tọ́lẹ́ pé tó bá sì ti jalu ọ tán ayé rẹ̀ ó bàjẹ́ pátápátá ni ọlọ́run bá wà fi àdúrà tóun fi ń béèrè kankan yẹn yóò wà fi ṣe aburú yẹn kúrò ní eré rẹ ẹ dákun wọ́n mọ òjò tó ti rọ̀ tilẹ̀ ti fàmú tí wọ́n mọ ìdáàbòbò tọ́lọ́run ti ṣe fún ọ lẹ́nu àárọ̀ yìí láàrin oṣù yìí sọ́ọ́ ọmọ bí tó ti kọjá ibi tó ti kọjá làwọn kan ti kọjá sẹ́fì lásìdẹ́ǹsì ibi tó gbà kọjá náà ni làwọn kan lọ bẹ̀ tí wọ́n fi yìn wọ́n ba o lè gba wájú ilé kọjá o lè amúrọ̀bà ọ̀ma ìwọ́n ti sùn ọwọ́ jí làárọ̀ òní àṣàdúrà lóru àyè nígbà tí aṣèwà dé ọjà àtàtìlẹ̀ fi mọ́ àtàtìlẹ̀ fi sùn ọ̀tàkẹ̀ àní amúrọ̀bà ti wá wájú ilé lóru kọ́kà wọlé báyìí ó tó padà ó padà ọlọ́run ní kó mẹ́ ó ti ṣàdúrà Eh, àdúrà kọ́tà lọ́la lọ́sẹ̀ àmọ́ àfidáàbòbò eh, <laughs> kábùrọ̀ mọ̀ ṣe kí ni kábùrọ̀ mọ̀ ṣe ẹ̀mẹ́ni tí ń jọ́ lọ ni ọlọ́run ẹ̀pẹ̀ mi dáhùn sọ́lọ́ mọ́ ń parọ́ ni nídìí bẹ́ẹ̀ àwọn sàhábà yìí wọn wá gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní a kọ́lu ya Rasulullah ìdánù kìsìrì ajẹ́ pé a máa ṣàdúrà nìyẹn nígbà tó dé pé àdúrà yìí ṣe kí ni àdúrà yìí gbé anabi ní Allahu akitharu anabi ní tí ń bẹ lẹ́dọ̀ ọlọ́run sì pọ̀ ju tẹ́ ń béèrè lọ <laughs> ẹ béèrè ẹ máa béèrè ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́ mọ́sá ìsànú wa ẹ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé bàbá fẹ́ ṣàdúà àwọn mọ̀nàhàjù tá a mọ̀ lọ́wọ́ fẹ́ ṣàdúà ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa a ti mọ pàtàkì àdúà a sì mọ̀ pé àdúà máa ń gbà a sì ti sára fún gbogbo àwọn mọ̀jẹ̀mú tádùn èéfì gbà a sì mọ̀ pé tọ́lọ́wọ́n bá fún wa ní táwọn wá ó nídìí lọ́dọ̀ ọlọ́run ọba bóyá ọlọ́run ti fi ṣe nǹkan ní ọ̀nà mẹ́ta tádùn a máa fi ń gbà táwọn ò ṣe kí ni táwọn ọmọ ńgbọ̀dọ̀ wá rí báyìí jẹ̀mọ́ ẹ̀yọ́ máa yá wa a jẹ́ pé gbogbo àdúrà wa pátá ń ló ti gbà ibi tọ́lọ́run wá fi sí làwọn ò ṣe kí ni ìlàwọ̀ wa mà àdúrà da púpọ̀ àdúrà da o ẹ máa o tábà wá ṣàdúrà wọ́n ní ọ̀nà tá ni ká máa lò ká máa lò ọ̀nà bídíà ọ̀nà táwọn ẹbí wọn fẹ́ sàdúrà ìmọ̀ ń wà lálùwàlá táwọn ẹbí wọn fẹ́ sàdúrà ìmọ̀ ń kọjú sí kíbla táwọn ẹbí wọn fẹ́ sàdúrà kèé pariwo ya latifu ya latifu lutufi ya latifu ya latifu lutufi bi ya latifu ya latifu lutufi bi ya latifu lutufi bi ya latifu anabi yẹ pariwo lẹ́yìn náà anabi máa ń tẹ́wọ́ ẹ̀yin gbàmí yọ tẹ́wọ́ táwọn arí abíyá rẹ̀ bí bùkátà bá ṣe kíni <laughs> bá ṣe lágbára sí àwọn sábà ní òru táwọn jagun bá dé rìn yẹn ogun bá dìde kọ́la táwọn bá dìde báyìí àwọn bá anabi lérí ìdóni anábì tẹ́wọ́ débi pé àbáyá tó dà sí ara àbáyá tó fi tó fi kọ́fà ara àbáyá bọ́lẹ̀ aṣọ jàlábíà nìkan lókun bẹ́ẹ̀ àbí aṣọ tó ró nìkan lókun bẹ́ẹ̀ àbáyá bọ́lẹ̀ níbi anábì tẹ́wọ́ dé tí nǹkan bá le tán ọ tẹ́wọ́ tí wọ́n tábíyà rẹ̀ sùn báyìí kéèyàn máa tẹ́wọ́ ẹ jẹ́ ká dùn tètè gbà ẹ̀yọ́ màyá mi wọ́n ní èyàn sì lè tẹ́ kọjá pé kò ṣe báyìí gbígbà tí ọba tẹ́wọ́ nígbà tí ẹnìkan fẹ́ ju kankan láti sánmọ̀ sí lọ́wọ́ eléyìí náà ò ṣe kíni eléyìí náà ò burú wallahu alam ìmọ̀ tẹ́wọ́ ìmọ̀ jẹ́ káàdì ó ti dìgbà àmọ́ àní fọwọ́ yẹn bọ́jú táwa ti ṣe kíni táwa ti ṣe tán àdìsí tó ní àfọwọ́ bọ́jú kọ̀ lálàáfíà ọkàwọ́ rẹ̀ padà sílẹ̀ ni àfi tó bá jẹ́ pé ẹ lè ṣàdúrà òjò ànábì àmọ́ tẹ́wọ́ ń bẹ̀rù lẹ́yìn náà àdúrà tó wá ti fẹ́ ṣe máa porí ẹ̀ rọ́bì habli mulikan ربي هب لي ملكا ربي هب لي ملكا يا ارحم الراحمين ارحمني يا ارحم الراحمين ارحمني يا ارحم الراحمين ارحمني ẹ̀mẹ́ta mẹ́ta wọn là níbi máa ń ṣe bẹ́ẹ̀ ẹ máa jẹ́ káàdì òtítì gbà wọn ni màmá sọ fọlọ́n pé wọlọ́hún mọ́sá habli nṣita fún mi lọ́mọ tọ́wọ́ wọ̀ ọ́ kí ni ìdákejì ẹ̀ kí ni ìdákejì ẹ̀ tí o bá sì wọ̀ ọ́ mọ̀ ṣe kí ni wọ́n fún mi àwọn tó ti jẹun yóò nínú súnfín náà máa sọ bẹ́ẹ̀ wọn ni bàbá rí pọ́ bàbá sì dáa <laughs> yóò máa sọ yíwà tó wà bó ní gbàgede ọlọ́run tẹ́lẹ̀ wọn bá wá fún ọ tàbí tó wá fún ọ. nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá gbọ́dọ̀ máa sọ pé ààrẹ di ọlọ́run fún yín ẹ̀yà ni tó bá wọ ọlọ́run. Ah, ṣé o béèrè ni láti máa tọrọ ma kọ́lọ́hún ṣé wọ́n fi ọlọ́run. ẹni náà àwọn mọ́ni àjọ ànábì lérí àdúrà ni pé ànábì máa ń sọ àwọn àsìkò tádùá máa ń gbà jù lọ kò sígbà tádùá ìgbà o àmọ́ àsìkò tí máa ń gbà jù lọ òru àdúrà máa ń gbà especially tí ilẹ̀ bá fẹ́ mọ́ tán ó kù wákàtí kan wákàtí kan àbọ̀ ká tó kírun àsùbà gbogbo tí máa ń bẹ ní sòrò ẹ̀dìdẹ́ lẹ̀ o lásìkò tá a ṣe ń lò lọ́wọ́ yìí tí wọ́n bá pè òrùn bẹ́ẹ̀ lómi lérí bẹ́ẹ̀dì lásìkò yìí ó yẹ ká fún lọ́rẹ́ lẹ́yìn àsùbà tí kálukú fi bẹ́síkẹ́tà fi ń jẹun yìí èèmọ̀ fi bẹ́síkẹ́ ẹgbẹ́ nǹkan ti dàrú ni ẹ ẹ wà ní àbí kí ẹ máa fi jẹ ọkà <laughs> àwọn olówó ra bẹ́sẹ̀ kẹfà <laughs> nídìí bẹ́ẹ̀ dákun tó lè tọ́lọ́wọ́ bá aṣọ yìí à ń bùkátà sí ká má sùn lóru especially kílẹ̀ tó mọ́ wákàtí kan ọgbọ̀n ìṣẹ́jú ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú márùn àwọn fáànì bá ṣe ìṣẹ́jú kan kan tó pẹ̀lú àṣùbà ọkàn sàlọ̀ látàbá yìí kò ní ọlọ́run ṣàánú mi wọ́n ní wọ́n wá rí ẹ lóru ọkàn tají báyìí ó rí pé lẹ́ni ò ní sinẹ́fìlà àbúgbàtọ̀ tají yẹ ọkàn ṣe aṣọ lérí ó sì tẹ́wọ́ ọlọ́run mọ́gbàgbé mi ó sì sùn padà Eh, eh, eh, ó sùn padà bó ṣe sọ yẹ ó ti lòkè sẹ́mà torí àsìkò yẹ ọlọ́run ní òun máa ń gbàdúrà lẹ́yìn náà lẹ́yìn alásàrì ìjọ jimá àdúrà máa ń gbà sáábì kọ́ yẹ ká máa lọ àdúrà lọ yẹ ká máa ṣe kíni ká máa ṣe ayédà kọ́ máa dá sínú yàrá àbí kọ́ máa ṣe ní inú mọ́ṣáláṣí níwọ̀n nìkan àmọ́ àwọn kójọ ká máa ní láìla ìlàlà àlà àlà àlà àlà làlàlà ọlọ́run ràn wá níyẹn o àdúrà máa ń gbà lẹ́yìn alásàrì níjọ́ jimá àwọn afa ní òun ni sáà tá nàbí ń sọ ètò pọ̀ nínú ọ̀rọ̀ àwọn afa wọ́n síláṣí lọ wá wà màsàdúà mẹ́ ọ wà nù yàrá rẹ màsàdúà ọjọ́bìnrin màsàdúà nulẹ̀ ọ wà ń sọ̀bù ọ wà nù mọ́tò ọ sà jẹ́yìn alásàrì níjọ́ jimá màsàdúà lẹ́yìn náà ọ̀fẹ́ sínú àwẹ̀ súnà monday thursday thirty, forty, fifteen àsìkò tó fẹ́ sínú yẹ sàdúà tó bá sínú tán sàdúà àdúrà máa ń gbà wọ́n pèrún tán mọ́sálásí kántọ́sì kọ́ mọ̀ sàdúà ó bá wà ń tójò bá ń rọ̀ máa ṣàdúà àdúà máa ń gbà lẹ́yìn náà tí o bá ṣe àlùwàlá tán tó ka àwọn àsìkárò àlùwàlá tán ṣàdúà o nínú àwọn àdúrà tá a nàbí mò ń ṣe tọ́pọ̀lọpọ̀ wa táyé sábà ṣe tá a gbàgbé sunna màdúrà òye tí a bá ti pa àlùwàlá tán tá a ka àwọn àsìkárò tá a máa ń kà lẹ́yìn àlùwàlá àdúrà kan bẹ tó yẹ ká máa ṣe òun náà ni pé allahumma igifiri dhambi allahumma igifiri li dhambi allahumma igifiri li dhambi wọ́n lọ́wọ́ bá fèrè ẹ̀ṣẹ̀ mi jì mí wọ́n wá sẹ́yìn fi dáàrí wọ́n á kọ́ ńlá fún mi gbà mí láàyè ilé tó fẹ̀ mọ̀jẹ̀ ó jẹ́ pé mi àtìyàwó àtọmọ yàrá kan láwọn sí kínní àlejò ó tún dé yóò sùn lábẹ́ bẹ́ẹ̀dì níbo làlejò wa sùn báyìí àdánwò ni o ìyá ìyàwó rẹ bàbá ọkọ rẹ níbo ni wọn fẹ́ sùn báyìí àbúrò ọkọ rẹ ilé tó há ó ní gbà mí láàyè ilé tó fẹ̀ lẹ́yìn náà wọ́n bá rí kílé fèrèsìkì gbogbo àdìsìkì tó bá wá fún mi bó ṣe òkótó bó ṣe òkọ́ mọ fàlùbáríkà sí kí n fi sẹ̀ǹkan rí láyé ẹ ṣe kí n wí ká máa wí free of charge ni o kò lówó nù o ẹ <laughs> ṣe ká máa máa rò pé àbí àdá díya ni allahumma igfiri li dhanbi wa wasi li fi dari wa bariki li fi riski wallahi gbogbo àwọn tí ọlọ́run kádàrá kan máa ṣe lẹ́yìn gbàtà àṣàlàyé fún wọn látìgbà náà ni ọlọ́run ti ṣe ayé wọn nírọ̀rùn èyí tó sì ń ṣe project lọ́wọ́ ọlọ́run padà parí ẹ̀ pẹ̀lú rọrùn ee eh, arísìkí rẹ̀ ó ṣe òkú ọmọ ọlọ́run fi bárẹ́kà sí ọlọ́mọṣà sí bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa níparí ọ̀rọ̀ mi ẹ̀yọ́mọ̀ yá mi òun náà ni pé àwọn àsìkò tí àwọn àsìkò tádùá máa ń gbà ẹ̀ eh, ń lasọ yẹn ṣé láwọn a bá wà ká máa ṣàdúà gbọ́ tá a bá fi rí kanlẹ̀ lẹ́yìn ṣùgbọ́n àlọ́ bí àlàálá bẹ́ẹ̀ ni tó ń fẹ́ o kò sígbà tó súnmọ́ lọ́wọ́ ọba tó gbà tó fi rí kanlẹ̀ wasjud waqtari fi rí kanlẹ̀ kó súnmọ́ lọ́wọ́ anabi ní kò sígbà tó súnmọ́ lọ́n tó bá yẹn mọ́ tọ́ba ti gbérí ńlẹ̀ ó súnmọ́ lọ́n náà àmọ́ kò tó gbà tó fèrè kalẹ̀ <laughs> ọlọ́run sì súnmọ́ tó gbà tó fèrè kalẹ̀ ẹ̀ tọ́ba tó bá fèrè kalẹ̀ anabi ní ma ṣàdúrà lẹ́yìn subahana ọbẹ̀ la alámẹ́ta tọ́ba ṣe sọ sínú mọ́sọ yorùbá jáde lérí irun o mọ́sọ yorùbá o mọ́sẹ̀gùn o wọ́n ti sọ òyìnbó ẹ̀hẹ̀n lárúbá nìkan la fẹ́ ká máa sọ lérí irun àmọ́ ó lè fẹ̀mí tọrọ bá ń fẹ́ pẹ̀lú èdè tó bá ṣe kíni tó bá ọlọ́run ìyàwó mi sọ ní lọ́rùn iṣẹ́ mi ọlọ́run fàlùbáríkà sí o ọlọ́run ọba ṣe báyìí fún mi tọ̀ ọ̀sọ̀ sínú tọ́ba fẹ́rí kanlẹ̀ lẹ́yìn náà tí èyàn bá ń ṣèrìn àjò tọ́ba ti ń travel ó ní nǹkan mi àdúrà lọ́mọ ṣe àdúrà rìn àjò máa ń gbà lẹ́yìn náà àdúrà bàbá rẹ̀ àtìyá rẹ̀ tí bàbá rẹ̀ àtìyá rẹ̀ bá ti ṣàdúrà fún ọ ẹ àpẹẹrẹ bọ́lá ọba láti gba àdúrà rẹ̀ tó ṣe sí sánmà gbogbo àwọn òbí wa kọ́lọ́mọ ṣàjẹ́ ti lọ kọ́lọ́mọ bá kẹ́ wọn lẹ́yìn náà tẹ́ bá ti wo èmi wá nítorí ọlọ́run kọ́ lọ́run sàlékún ìkíláàsì wa ẹ̀yin náà wá nítorí kíni torí tọ́lọ́run àwọn àjọ ń sàlàyé ọ̀rọ̀ ọlọ́run fúnra wa mọ̀jálẹ́sọ̀ dékẹ̀ wọ́n ní àwọn màláyíkà wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń pọ̀ ńbẹ́ bó àdúrà tẹ́ bá ti ṣe àwọn màláyíkà máa sàmì sí máa sàdúà ẹ lọ hálíkọ̀ ẹ máa sàdúà oye lẹ́yìn náà nínú àwọn àsìkò àmì ààyè tádùn àfi máa ń gbà òun náà nígbà tí ọba yí padà lójú oorun tọ́ba ti jí lójú oorun báyìí tó yí padà báyìí wọ́n ní kó tíráyì kó sàdúà lẹ́yìn náà tí àkùkọ bá kọ kọ́kọ́rọ́ kọ́ ee eh, anabini idha sami'tum aswata dhika gbogbo àti bá ti gbọ́ tí àkókò kọ tó ní kọ́kọ́rọ́ kọ anabi ni fasalullaha min fadlihi ẹ béèrè tẹ bá fẹ́ ní tẹ bá fẹ́ ọlọ́run fàṣẹ sí gbà nítorí pé orí màláyíkà rí màláyíkà yọ sàmì sí ní tẹ̀yàn sí tó lẹ́yìn náà ọ̀sà táyà tán kó tó sálámà sọ̀tún kó tó sálámà sósì béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run tó o bá ń ṣe gbogbo àdó àdó tó ti gbà tó ẹnu wọn bá tọ́lọ̀ ní mo lè eh, tásìkò gbà mí nìyí àdúà àti kádàrá àti sàlàyé lẹ́ẹ̀kan àdúà àti sàrà nǹkan wọn ni wàláhì ẹ ìmọ̀ ara wọn lọ́wọ́ ilayhi yas'adu al-kalimu tayyibu wal amalu salihu yarfa'uhu amalu salihu òun náà ní kíni òun náà ní sàrà sàrà ọlọ́run máa fi ń sínú fún yàn ìsìn máa fi ń dáàbò bò yàn níbi kíni níbi aburú àmọ́ àgbọ̀dọ̀ lọ àdúrà kan mọ́ sàrà lọ sàrà kan mọ́ ipe àdúrà yìí ọ̀nlẹ́ran lọ adé lágbọ̀dọ̀ pa irọ́ o ọ gbọ́dọ̀ lọ àdúrà kan mọ́ sàrà ó sì gbọ́dọ̀ lọ sàrà kan mọ́ lásìkò tó bá ṣe sàrà ṣe sàrà àdìgò tó bá ṣe àdúrà ṣe kí ni ṣàdúrà pé ìlọ àdúrà mọ́ sàrà yẹn bídíà ní ọ̀fẹ́ ṣe kí ni iná padà wàá já sí ẹ̀dá kùtù lẹ́yìn náà ẹ̀yọ́ màá yá mi sábà bí àtàdúrà ṣe ń lọ papọ̀ ń lọ papọ̀ ni o àdẹ́bí ń ṣàdúrà kọ́ lọ́wọ́ mọ́ di pọ̀ tá káwọn ìgbà tí wọ́n lé lọ Mádínà ó sì ṣe sábàbí kí ni sábàbí tó ṣe ọ sá sínú kòtò wọ́n náà ka kùrùsí yù lálẹ́ ó sì ti géètì rẹ tó ṣe kí ni tí ó le gbọ̀ngbọ̀n yín ọmọ ìyá mi bàbá kan kò sí ìtàn wà sọ fún àwọn pé sẹ́ẹ̀ títí géètì géètì yẹn ni sábàbí àdúrà ni kùrìsì ọmọ ìyá mi ọmọ sàdúrà ọ̀rọ̀ bìsí nílé yìí ni ma ọlọ́run fún mi ní mímọ́ ọlọ́run fún mi ní mímọ́ ọwọ́ wa gba lẹ́gẹ́wò lọ ọ lè ké kí ni ọlọ́ lẹ́gẹ́wò ọmọ sàdúrà kọ́ lọ́njọ́ di ibo lọ́ gbà lọ jẹ̀mọ́ ọgbà yunifásitì lọ ọ lè ṣe mẹ́sìn ò ní nígbà tá a ń sàdúrà owó gbọ́dọ̀ máa dé ah bọ́ọ̀ bá ń ṣàdúrà tó jáde lọ lè wá owó àdúrà yẹn ò ní sí padà gbà o ọlọ́run bá ní ẹ ṣàdúrà bí ọlọ́run wá ní fámùsù fí bànákì bí yàwó kò lómi rìsìkì ẹ jáde ẹ wá sẹ lọ ọwọ́ àwọn ṣèkan ọ̀ ṣèkan ẹ̀hẹ̀ sí ẹnìkan jòkó nínú mọ́ṣáláṣí umar bukatobu lọ ó dé ọlọ ó dé bí aago mọ́kànlá ó ní kí lóun ṣe látàárọ̀ tàbí káṣùbà tán ó lóun ṣàdúrà owó ni ó ní sẹ́ o rò pé owó ọjà bọ́lẹ̀ látòkè sánmà ni wọ́n ní jáde jáde tí máa ń na ọlọ́pàá ń bí jáde síta ìwọ ti sàdúrà dáhùn láàárọ̀ òun ìwọ ọwọ́ ajáde lọ́jà ó lè ṣe kí ni ó lè lè ṣiṣẹ́ tó jẹ́ pé àwọn tí wọ́n máa ń pé agbélépawó làwọn àdúrà làwọn ṣe nu yàrá ẹ̀ rí pé jìbìtì wọ́n padà máa ṣe kí ni wọ́n padà máa ń lò tí ọlọ́run ọba àwọn sàhábà wọn lọ bí iṣẹ́ gbogbo ọ̀nà wọn níṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n ti kásùbà tán wọ́n sì ń sàdúrà ẹni wọn كل سبب يوري فيني كوكاوا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون